سيدنا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته òní títí ọjọ́ kẹtàlá nínú oṣù ṣàbẹ́ẹ̀n ìjọra fourteen forty seven eléyìí tó ṣe déédéé ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù February ní ìdádi two thousand and twenty six ní ìlú Ìkàrẹ́ ní Ondo state nínú adùn púpọ̀ láti wá sí alábàápàdé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam nítorí pé gbogbo ibi tí èèyàn bá lọ láyé tí èèyàn bá ti rí àwọn mùsùlùmí ọyọ kí ní èèyàn dùn àpẹẹrẹ ni lórí ipò orí ń bẹ níbẹ̀. ètò wọn jẹ́ àwọn mùsùlùmí lásán wọ́n tún jẹ́ àwọn mùsùlùmí tó ń gbìyànjú láti mójú tẹ̀sìn wa láti máa tẹ̀lé lálàá náà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam lónìí nígbà tó bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní ṣe pẹ̀lú oore ńlá eléyìí tó lúwa ṣe fún wa oore tó kọjá nǹkan tá a lè fowó rà oní ẹ̀yìn oore polúwa ṣe wá ní mùsùlùmí kò sí tàbí ṣùgbọ́n wípé àwọn mùsùlùmí tí wọ́n wà láyé nínú àpẹẹrẹ àánú ọlọ́run kì wa kìí ti ṣe mímọ̀ àṣẹ wa yìí ṣe ń torí pé wọ́n bá bí wa ní Mẹ́kà àbí ní Al-Madina yìí ti ṣe ń torí táwọn bàbá àbí àwọn màmá wa táwọn ti kọ́kọ́ síwájú jẹ́ mùsùlùmí oore ni ọlá ni àjùlọ ni eléyìí tí Allah fi máa ń ṣe fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀. Faman yuridillahu an yahdiyahu. يشرح صدره للإسلام نتورينا أن كان تلو أباب لا ليلو لا في المعنى تلو أما أنت الشفتايا أقارة الإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء يعني كان تلو أباب لا في المعنى olùwà ẹlẹ́dàá yóò ṣe igbá ìyá rẹ̀ ní nǹkan tó dí gádígádí àpòjúwe rẹ̀ ó dàbí tẹni tí ń gòkè lọ sí sámà a máa pé ilẹ̀ táwa wà yìí olùwà ti dá lọ́nà tó ṣe yí pé ó rọrùn púpọ̀ láti sẹ̀mí lórí ẹ̀ yìí bẹ́ẹ̀ làwọn àyè ibòmíì rí ẹ̀rí pé nígbà tó mi èèyàn tó bẹ̀rẹ̀ sí ní gbìyànjú nìṣẹ́ tí wọ́n ń wá al-majmu'atu ash-shamsiyya wọ́n wá wọn ká dókítà mark nkankan wọn bí ẹnìkan dànù wọn tí ó dé ọ̀kan nínú àwọn àyè yẹn tí ó wà á jẹ wípé òde nǹkan kan mórí òfin nǹkan kan sí mú ògbé nǹkan kan pọ̀ lẹ́yìn wọn bí wọn dà nítorí tó lọ atẹ́gùn lọ́wọ́ àbẹ̀ tó lọ atẹ́gùn tó lọ aníkàwọ́ máa rí mí yìí lọ́wọ́ àbẹ̀ ìṣerú rẹ ọgbọ́n àjọyọ̀ òkè àti sẹ̀mí ní rọrùn lókè pẹ̀lú. ìpẹ̀tẹ́ wá rí yìí bí ìwà ti ṣe ń gbìyànjú láti gòkè lọ ti ń gbìyànjú láti gòkè lọ ó níbi tó gòkè dé tí mímí ọ̀rọ̀ ọ̀rùn fún ọ débẹ̀ eléyìí tó ṣe pé tó bá ti tayọ bẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àti mi ò ní tètè má. tó bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ẹni tó lu ọ̀fẹ́ fọ̀nà gbogbo àwọn tí wọ́n bá wọn sọ̀rọ̀ Islam tí wọ́n bá ń fi alìsílám tí wọ́n bá ń fi ń gbá wọn sọ̀rọ̀ tí wọ́n bá fi ń hàn wọn inú ọmọ bí wọn wọ́n máa fi mú fèrè wọ́n máa wo bí ẹni pé ń fa wọn lọ́rùn tó pa wọn ni islam àbíkí ńlá kí lẹ ti ń sọ tí ó dùn lẹ́nu yín islam ti ń dùn má wa islam tó ti kúta wọ̀ bá ti gbọ́ nípa rẹ̀ àti ìgbádùn iná ìlẹ́lómi ọgbọ́ tí ó ti torí rẹ̀ fẹ́ dáko ẹ̀yin ò kíyèsí ni tí mọ́sálásí bá wù ládùúgbò kan tó wá ṣẹlẹ̀ ipa àwọn ẹni tí ń mójútó mọ́sálásí ọ̀ wọ́n bá jẹ́ àwọn mùsùlùmí gidi tí wọ́n tara gírí àwọn ẹni tó dúró lórí àgbọ́yé eléyìí tó lálàáfíà àwọn náà tún wá máa bẹ́ẹ̀ wọ́n tún máa ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam gbọ̀ngbọ̀n ó máa ń gbé Islam tí wọ́n ṣàlàyé nípa rẹ̀ wọ́n máa ń lọ gbé báwọn èèyàn níbikíbi tí wọ́n bá wà. ọ̀pọ̀lọpọ̀ níwọ̀n àwọn ẹni tó lù ọ̀fẹ́ ti mọ̀nà ní òkòkò ládùúgbò ìwọ ọmọ wò pé náà ẹ fẹ́ pa wá ni àdébà ti fẹ́ fẹ́ pa wá kí ló ti tẹ gbẹrù mọ́sálásí ìwádùúgbò yìí tó bá ti wá mọ́sálásí àwọn bàbá bàbá tó ti kọ́ pé sọ láti ni wọ́n ti sọ láti ni ẹnìkan ní mà ẹ máa láwọn pé sọ láti gan ẹ máa ní hmm, hmm, hmm, kí ló wí ẹnìkan ọ̀mà eléyìí ọ̀dà wọn láàmú. àmẹ́yìn tó pé pé masha Allah la quwwata ẹ̀ ń sálàyé ẹ̀sìn gidi àwọn kọjá pé wọ́n katakuru bó túbọ̀ yà lójú ọkọjá pé wọ́n fi tapolin wọ́n fi díyàn nímú àti sẹ̀mí ò ní rọrùn fún wa má. yọ bẹ̀rẹ̀ látòrí sọ láti tẹ́ ń pè yín àwọn ọmọ wọn nínú àwọn ilé wọn àwọn náà máa pa àwọn iṣẹ́ ni tí ń pè sọ láti jẹ ni làwọn bá gbọ́ tó máa ń sọ lọ́ọ̀kọ́ àkùbọ́ lọ́ọ̀kọ́ àkùbọ́ pé wá. àmọ́ kókò kúkú wọlé yìí o Allah ká wí ká gbọ́ ẹ ti rí i pé gbogbo wọn ti ń sáko ládùúgbò à ń torí ẹ̀ náà la sọ fún ẹ kí ẹ jẹ́ mùsùlùmí gidi tí ó mójútó ẹ̀sìn Islam rẹ̀ tí ò ní jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀ yọ tí ò dá nǹkan kan mà tí nǹkan forúkọ lásán jẹ́ mùsùlùmí. àkàràwọ̀ kọ́ mọ̀ wá oore tó ju gbogbo oore lọ ní Islam ẹni tó bá ní kò sí oore tó lè òtí ìsè fún ọ ẹni tí ọba ní kò sí ní tí ọlọ́ọ̀ fún ọ. wọ́n máa ń sọ pé actually mùsùlùmí ni wọ́n bọ̀ ẹ sì sọ pé kò sóore tó lù fún mi bẹ́ẹ̀ ni kò sóore tó lù fún ọ. owó ni kí ni torí pé ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ tí wọ́n wọn bá sì lówó fún kó lọ́wọ́ fáwọn. wọ́n ká àyà kan fún alẹ́ kan kó lọ́wọ́ sọ pé wọ́n ìjà ó do kì í ṣe pé àwọn tó lówó àwọn tó lọ́lá àwọn ẹni tó ẹni tó tálákà jù ú lẹ́yìn tí wọ́n bá bí bá kọ́ bọ́ọ̀tà kọ́tọ̀ yóò tó lù wá ṣe fún wàláhì kò lè kà á. ó wá náà dé fi kan àwọn olùmọ̀lọ́ lẹ ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ ṣe déédéé. Abu Abdullahi al òun ló gbé jáde nínú tírà rẹ̀ al-Mustadrak wọ́n ní dá arákùnrin kan sí erékùsù kan kò sí ẹ̀dá Allahu kan tí ń gbé pẹ̀lú rẹ̀ ó sì gbébẹ̀ fọ́gọ́rùn márùn ọdún òní nǹkan míì ti ń ṣe jọ̀sìn lọ oúnjẹ tí ó jẹ ọlọ́run fi sára gi dàbínù sí nbẹ̀lẹ́bà fi ti ń gbé omi tí ó mu odò ń sàn nítòsí ọ̀dọ̀ rẹ̀ kò bùkátà sí anybody anybody ò sì wá sọ́dọ̀ rẹ̀ fọ́gọ́rùn márùn ọdún ìwà àdìjọ́ gbẹ̀ndẹ̀ kéyàmù ọlọ́run àzọ̀jẹ́ lé wa sọ fáwọn màláíkà ike adkhilu abdi jannati bi rahmati ẹ fi ẹrú mi sí àlùjánnà mi pẹ̀lú àánú mi wọ́n máa wò pé pẹ̀lú àánú rẹ àbí kí wọ́n wo sẹ́ẹ̀mí kí n fi wà láyè tó ga àyè tó ga tó ṣe déédéé tí mo gbélé ayé sí. nítorí pé tó máa fẹ́ sinmi ní sí àlùjánnà pẹ̀lú àánú rẹ èmi náà máa tò pẹ̀lú àwọn àyò àná tòun ṣe ló kí wọ́n fi mí sí àlùjánnà látàrí kí wọ́n wo sẹ́ẹ̀mí má mi là. ọlọ́run àjọ̀jọ́ lọ́ba ẹ wo gbogbo sẹ́tọ́ fọgọ́rùn-ún márùn-ún ọdún sí tí ó tẹ̀ níjọ́ kan ẹ sórí apá kan sùn wà. ẹ wá mú ìbẹ̀rẹ̀ ẹyinjú kan nínú ẹyinjú méjèèjì tá a fún kẹ́ ẹ fi wọ́n wò èwo lọ́tẹ̀wọ̀n jù ṣé ìjọsìn tó fọgọ́rùn-ún márùn ọdún sí ni àbídẹ̀ra tá a ṣe fún lára ẹyinjú kan. wọ́n wá wọ́n wọ́n wá rí i pé ìbẹ̀rẹ̀ ti ń bẹ lára ẹyinjú kan. òfìjọ́sìn ọgọ́rùn-ún márùn-ún pé ọlọ́wọ́ sọ pé ẹ fi ẹrú mi sínú mi ní ìsìn pẹ̀lú ìṣèdọ́gba mi. wọ́n máa sọ pé rahmataka arju ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ mọ̀ ń tọrọ o. àkí ló dé tẹ́lẹ̀ kí ló ṣe tọ́jú ọ lójú lẹ́gbẹ̀ẹ́ nítorí wàá ṣe fún ọ. ìrẹ́lẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé lẹ́yìn yóò dọ̀kílà ahadakum amaluhu aljanna ẹnìkan sí nínú yín o títẹ̀ rẹ̀ lè dágbé wà aljanna. àwọn sàhábà ni wala anta ya Rasulullah tóbi dórí wa ànábì náà ànábì ni wala ana èmi gan alára iṣẹ́ mi ò tó gbá mi gbé wà aljanna àyàfi tọba wọ Allah láti fi kẹrẹ kárí mi ọ̀gá wa nù sallallahu alaihi wa sallam. ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí pé lẹ́gbọ́n o ẹ̀yin tẹ́ ń lọ mọ́sálásí gbogbo gbà ẹ̀yin tẹ́ ń yọ zakat ẹ̀yin tẹ́ ń ṣe síyàmù Ramadan ẹ̀yin tẹ́ ń ṣe hajj ó lè jẹ́ ká gan lára ìjẹ́nà wọ̀káàdì yín ó sọkúsọ kan ló sọ báyẹn ìgbà tó ń gbọ́rọ̀ àkọ́kọ́ yìí tí wọ́n ní tẹ́ wa kò gbé wa wàlìjẹ́nà táwa ni wọ́n wàlìjẹ́nà láì ṣiṣẹ́ torí pé iṣẹ́ sábàbí àti wàlìjẹ́nà ni òun gángan lágbára láti gbé wa wọ̀ àmọ́ láì fi òun wọ̀. ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون وقتها إجا الجنة نعم قلوا لا دعوات جوبون يكونوا لا تعرين كاتا بلي يسي. تابو كاتا كاسسن ó ní nǹkan kan sọ̀rọ̀ àti jẹ́ mùsùlùmí ọkọ́lé ẹsírò rẹ títí ẹrí sírò ó ní nǹkankan ó ní nǹkankan ọlọkọ lẹbẹ ìwọ tó sì ní Islam ó lówó ó nípò ó lọ́lá kò sí nǹkankan táwọn èèyàn lè tọ́ka sí pé ìwọ ló ní kò sí nǹkan tó ní àmọ́ kò ní Islam gbogbo nǹkan lé ayé ló ní ẹsọ fún kó tó ní nǹkankan torí pé kí ni láàárí ẹ nígbà tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkè yẹn àmà tó bá sọ ọ́ sí náà nínú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlẹ́ni tí ń gbádùn jù láyé yìí tó bá ti jọ́ gbẹ̀ndàlù kìyàmà ọwọ́ àwọn nìkan ọ̀tọ̀ síná lọ́wọ́ ìṣẹ́jú àyà tẹ́bá wá rìbọná lọ́wọ́ ìṣẹ́jú àyà tí wọ́n bá tún gbé sókè yọkù ọlọ́wọ́ nìkan bí lórí pé tí wọ́n gbádùn rí láyé olóṣì gbádùn ju gbogbo èèyàn lọ láyé wọ́n á sọ pé gbádùn àbí ńlá ń gbádùn rí gbogbo gbádùn eléyìí tó ṣe pé kò sẹ́ni tó ń serú ìfẹ̀mí tiẹ̀ láyé yìí kò sẹ́ni tó ní nǹkan tó fi lè serú ìfẹ̀mí tiẹ̀ gan tí wọ́n bá rí bọnu náà lọ́wọ́ ọ̀sẹ́jú àyà tí wọ́n wá yọ tí wọ́n bá fi léèrè pé tí wọ́n gbádùn rí láyé lọ́sọ̀ pé wọ́n gbádùn rí. iná ní ọ̀wọ́ àwọ̀ khalidan fiha ibẹ̀ ni ọmọ abẹ láéláé ọwọ́ ọ̀sẹ́jú àyà nù ìwọ́n kọ́ ìyá jọ ojú sí táyà mọ́tò lọ gbogbo àwọn wàhálà gbogbo fìtínà iná lọ́bọ̀ farafinra láyé ọlọ́ aṣọ ọbọ̀ àlùjẹ́nà lọ́wọ́ àyà kan yọ tọ́ba wá yọ ọ̀hún pé ṣé ìyá láyé àyà torí olúwa ń bẹ̀ ọ́ dákun mọ́tò alọ́ dákòóso wa lọ́mọ àlùjẹ́nà má wo aburú àti ìdá wa olúwa dákun yá fè wa ṣe wa lọ́mọ àlùjẹ́nà. akọ́nàmọ́kọ́mọ́lá oore bàbá oore ní Islam ẹni tó bá ní kò sí ní tí ò ní ẹni tí ò ní kò sí ní tó ní inna dina inda Allahi al-Islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah ọ̀nà ní Islam gbogbo nǹkan tó wù kọ́ máa ṣe ibi yóò wù tó wù kọ́ tẹ̀ bá tó o bá ti jẹ́ mùsùlùmí òun ṣẹ̀sìn ni ó ṣẹ̀sìn islam nìkan lẹ̀sìn lọ́dọ̀ Allah àwọn ní tí máa ń sìn ṣe àwọn ní ṣẹ̀sìn islam kìí ṣe tẹ̀tẹ̀ dé kìí ṣe àtàwọ̀ òun náà lẹ̀sìn gbogbo anabi Allah òun lẹ̀sìn anabi anabi adam aleyhi salam òun lẹ̀sìn anabi noah aleyhi salam òun lẹ̀sìn anabi ibrahim aleyhi salam onáàlẹ̀sẹ̀ anábì musa anábì isa àlẹ́yìn mọ́sálẹ́tì wọ̀sẹ̀lẹ̀ onáàtìlẹ̀sẹ̀ anábì wa muhammed sallallahu alayhi wa sallam àtàwọn níta àdárúkọ anábì dawud anábì suleiman anábì ayub anábì zakariya anábì shuaib gbogbo àwọn anábì yìí islam lẹ̀sìn wọn. torí ẹ̀ ńlọ ti jẹ́ pé adúpẹ́ tó lù òbí àti mu. dábàá ti nọ́mbà mu ìdí tá a ti nọ́mbà wọn làbá ti máa sẹ́wọ́n làbá ti máa dààmú táwọn náà máa hó sẹ́nu táwọn táwọn pàtẹ́mọ́tìmọ́ lọ sórí ta táwọn pariwo tó ń ta ago lọ́wọ́ táwọn lórí láago ibi àfikún òṣèlú kékeré fún ọdún láti ìrọ̀ láti gbogbo àwọn ọ̀rọ̀ ìrọ̀ láti ṣé èmi súnmọ́ kankan ìyà lórí ìyà ẹ̀rí ọmọ ẹ̀dùn ẹ̀kọ́ sọ́ọ̀rọ̀ rọ̀bìyàn lọ́wọ́ àyè ó lọ sí bẹ́ẹ̀ tó mọ́kìdé nígbà táwọn mùsùlùmí gbàbẹ̀ kúrò lọ́wọ́ àwọn nàṣọ́ra tí wọ́n borí wọn lójú ogun ọ̀gá àwọn apá ìtọ̀ bẹ́ẹ̀ mọ́kìdé Jerusalem ó wá sọ pé kọ́kọ́rọ́ ìlú òun ní gbé fún ìwọ̀n ọ̀gágun tó borí àwọn yìí Umar tọ́jú khalifa nabi Muhammad sọlọ́lá àdìsọ́lá ó gángan ní kó wá gbà fúnra rẹ̀ Umar wá wá láti Madina èyí oṣù kan gbàtí wọn wá débẹ̀ nínú nǹkan tí wọ́n mọ̀ rí ẹni tó rí àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣe ẹ̀sìn nínú àwọn ṣọ́ọ̀tù àṣekára ẹ̀yin ò nídìí kan ṣe pàlọ́ eléyìí fún yín ẹ̀ má dáadáa nítorí pé àwọn kèfèrí àṣejìyà yìí pọ̀ àṣejìyà yìí pọ̀ ìyà lórí ìyà ìyà lórí ìyà tó tún padà já sí bàbá ìyá ńlá ìyà àkàràmọ́kọ́mọ̀ wá nígbà tí wọ́n mọ̀ rí wọn tó ń ṣe wàhálà tó ń ṣe wàhálà omi ẹkún wa ń jábọ́ lójú ọmọ wọn ní kí ló dé ọmọ wa ní òun rántí ọ̀rọ̀ ọlọ́ọ̀hún ni ìpè wojú òhún yẹ̀wò mọ èdè ń kọ́ọ̀ṣì à àmìlẹ̀tún náà ṣèdá tọ́sílà náírán hàmìyà ìpè àwọn ojú kan lọ́jọ́ ọdún dàrúkìyàmọ̀ wọn yẹpẹrẹ olùwàdà kò má ṣètò abẹ́ nílé ayé wọ́n ti fi àṣekára àti làágùn wàhálà mélòó làwọn ṣe ń di Islam èèwọ̀ ọwọ́ o ti wá tuba àtijọ́ mélòó ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àtúwẹ́ pé ìwà tuba wọ̀lọ́ àrí ọkàn fira rẹ̀ sí pé ọ̀daràn ló ẹ̀yin tẹ̀ ń lọ mọ́tíláṣí tẹ̀ ń wá sátùbà aago mélòó lẹ́ ń débẹ̀ ẹ̀rí pé ní ìsìn nígbà tí aago mẹ́fà ká tó máa ṣe kọ́ àmà kápò tètè dénú kíláàsì ten to six quarter to six àsìkò tí wọ́n ń dénú kíláàsì o tọ́ba bójú wẹ̀yìn ó ra wọn kò fà á ẹlòmíín ti ń gbẹ níbi tó ti lóun ṣe sọjí àbí sọ̀rọ̀ láti aago méjì láti aago kan tí ó sì ṣe májú tí wọ́n máa ṣe wàhálà àti làágùn gbogbo ẹ̀ náà kò tó túmọ̀ sí nǹkan kan tó pọ̀ padà jìyà lọ olùwà tó o ṣe tiwa bẹ́ẹ̀ àdúpẹ́ fún àwa. torí ẹ̀ ló ti jẹ́ pé èyí fi Islam kọ́ máa fi ṣe fáàrí kọ́ máa sọ pé àwa àwa ẹ̀yìn wo ńlẹ̀ yìí olùwà ló tànù wà kì í ṣàgbára wà ẹlòmíràn máa tẹ́ra rẹ̀ dànù lẹ́nu tó kún lè kà lórí bàbá òǹkẹ́ wà kí gbogbo wọn jẹ́ mùsùlùmí ó lè kà á lórí bàbá òǹkẹ wá tí gbogbo wọn sẹ́jẹ́ àfà gbogbo eléyìí kìí ṣe nǹkan fàárì àánú Allah òun lọ sọ lórí ìwọ gangan lára tó fi jẹ́ mùsùlùm tó máa ń ṣe fàárì kan máa ń ṣe kíní ó túmọ̀ sí pọ̀ mórí Allah nítorí pé bàbá wa jẹ́ mùsùlùmí kò pé káwọ̀ jẹ́ mùsùlùmí àánú Allah nítorí náà rí ọ̀pọ̀lọpọ̀ táwọn jẹ́ mùsùlùmí tó máa ya kèfèrí bàbá sì jẹ́ kèfèrí kan pé kọ́mọ ọmọ ìjẹ́ mùsùlùmí ebi ẹ̀rọ pọ̀lọpọ̀ tí bàbá wọn jẹ́ kèfèrí táwọn ṣe Islam tó kó gbogbo ìyànjú táwọn bàbá wọn gbà ní ìsìn láti dá wọn padà sí kókó pàbó ní jásí. torí pé tóbi ọba fẹ́ fi yàn mọ̀nà kò sẹ́ni tó lè fi yàn lọ́nà ẹni tóbi ọba sì fẹ́ fi yàn tọ́ba fẹ́ fi lọ́nà kò sẹ́ni tó lè fi mọ̀nà. torí ẹ̀ tọ́ba yé wa báwọn ká Allah olùwà sọ fún قل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يعني أيها الجابور اقتيا الله nípa pàákó páyà rẹ̀ ẹ ò wá gbọdọ̀ gbà láti kú àyàfi nípò pẹ̀jẹ́ mùsùlùmí. níjẹ́ òláàpù àmọ́ olúwa lọ́mọdé ọkú kálukú wa ṣùgbọ́n kò sígbà tí kò lè dé olúwa ń sọ fún wa nínú àyà yìí kí ẹ bá àwọn olùmọ̀ ti ṣe túmọ̀ àyà yìí wípé gbogbo ìtọ́jú àyà kan tó gbá wa láyé kárí dájú pé Islam là wà torí pé ìgbà tá a bá kú náà ìtọ́jú àyà kan ní ọ̀jẹ̀ kò sì sẹ́ni tí wọ́n má tí ó dé ìwé ìrọ̀pá ló fi jẹ́ pé ńgbà tó lè wá ànábì Ibrahim àníyí sàdáàbù tóun di mùsùlùmí àsọtẹ́lẹ̀ tọsọ fáwọn ọmọ rẹ̀ náà ni ẹmọdútó islam yàgò ní yẹ ìnáwó àhọsọfà lẹkọọmọdé fẹlẹtẹ mùsùn náà ilá wà ń tó mùsùlùmí olúwa ti fẹsẹ̀ ẹ̀sìn fún yín o ẹ wà gbọ́dọ̀ gbà láti kú àyàfi ní kò pẹjẹ mùsùlùmí torí ẹ ọ̀rọ̀ yìí àwa mùsùlùmí gbọ́dọ̀ máa ń rán létí ní gbogbo gbà ẹni pé àyà táwọn ìmáàmù ìmáàmù tí wọ́n sábà kà sí wa létí nínú kútùbà wọn. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ẹ ò gbọ́dọ̀ gbà láti kú àyàfi pé jẹ́ mùsùlùmí. tó lè bá wa yé wa islam islam táwọn yìí ọ̀pọ̀lọpọ̀ ní pariwo pé mùsùlùmí làwọn ṣùgbọ́n tó ṣe wípé wọ́n kì í ṣe mùsùlùmí irú ìsànàbì sọ̀rọ̀ bá àdìsọ́nà tó pè wá lọ síbi kájẹ́rú ẹ̀. nítorí wípé kí ló dé tó fi jẹ́ pé kò rọrùn kò rọgbọ́n ó ṣòro fáwọn alárúbáwá tó lọ akọ́kọ́ gbànàbì dìde láàrin wọn. àwọn ẹni tó gbé èdè tààrà sànàbì fi ń bá wọn sọ̀rọ̀ eléyìí tí Al-Qur'ani tó fi sọ̀kalẹ̀. So kí ló dé tó ṣòro fáwọn láti gba islam kí ló dé tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwa táyì ṣe lárúbáwá táwa ṣe ń gbà táwọn ṣe ń pera wa ní mùsùlùmí tó sì já sí wípé púpọ̀ nínú àwọn lárúbáwá àkọ́kọ́ àwọn ṣàtakò wọ́n ṣá ìgbàgbọ́ kí ló fà tí kìí ṣe wípé àgbọ́yé kan tó yẹ kéèyàn oníṣẹ́sìn làwọn ní eléyìí táwọn ò ní rú rẹ̀ nítorí wípé nígbà tí wọ́n bá pè wọ́n lọ síbi kí wọ́n sọ la ilaha illallah yastakbirun ìgbéraga ni wọ́n máa ṣe. ó rí i pé àwa ní ìsìn ẹni tó mójútó islam ẹni tó mójútó islam la ilaha illallah sísà ló ń sẹ̀lẹ̀ nu wa bíi tọ́ àti wí ìtọ́jú nǹkan tó ṣòro. nígbà tó sì jẹ́ wípé àwọn lágbára yẹn nígbà tí wọ́n gbọ́ la ilaha illallah wọ́n mà túmọ̀ rẹ̀ kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah ṣé gbogbo àwọn òṣàkúgbé táwọn kó lé èyí táwọn kó sílùú èyí tó ní kálukú ní lọ́dọ̀ gbogbo wọn lápàtì sáàní sí nǹkan mímọ́ àyàfi Allah tí ìtumọ̀ la ilaha illallah bẹ́ẹ̀ ni ah! الله ملتي لهم أجعل الآلهة إلها واحدة إن هذا لشيء عجاب ثم تبقى انت اتبعوكا إن كان يعلم للي أبكي أولا ما يتوى لا إله إلا الله لن يتوضع بو في بابو لن يتوضع بو في بابو أن يتوضع بو في إن لا إله إلا الله ó ti di pé gbogbo òòṣà gbogbo nǹkan ní ìta ń pè gbogbo nǹkan ní ìta ń wáyé fún gbogbo ẹ gbọ́dọ̀ di nǹkan àgbàgbé tá a gbọ́dọ̀ kọ̀ pátápátá tá a gbọ́dọ̀ jìnà sí pátápátá lópin ìgbà tá a bá fẹ́ jẹ́ mùsùlùmí òun sì ti ṣe tán láti ṣe bẹ́ẹ̀ ìdí nu tó fi di mùsùlùmí ẹni tó mọ̀ nípò ń gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tó òun ṣe tán láti ṣe bẹ́ẹ̀ ó lóun ò lè gba islam kí ló dé lónìí wọn lọ gba islam òtún ti kúrò níbi ìkàsẹ̀bọ islam náà wà dà ibi tó ti di pọ̀ tanra rẹ̀ dànù ìwọ wo islam náà dà òsàkáǹtì ń lò wọ́n tún fi ọ́ joyè nídìí ó sáyún wípé gbẹ́bọ níyì of Ìkàrẹ́ land adúgbò pé wọ́n ṣe ẹgbẹ́ oníkàrẹ́ àtàwọn máa ń ṣe ẹgbẹ́ náà lọ pàtì ni ó lè jẹ́ mùsùlùmí kan lẹ́bọ ẹbọ òfò. àkàràmọ̀kúnmọ́wá ìwọ mùsùlùmí tí wọ́n fẹ́ gbé ọdẹ di pé wọ́n ló ń gbé eégún lárugẹ. ẹ rí i pé ìgbà tí eégún wà nínú ẹ̀kú wọ́n tẹ̀sán wá ń wọ ìwàkuwà bọ̀ ó dé ìtòsíbi ṣẹ́gun yẹn wà wọ́n tẹ bírèkì yẹn tẹ̀kú tẹ̀ pé fóò ètùmọ̀ ní lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ìwọ tẹ̀lé ọ̀sẹ̀ fún oṣù láyé lọ́wọ́ ibi tí a wípé kàtàrà ti wọlé ni wọn ò mọ̀túmọ̀ Islam táwọn gbà wọn ò mọ̀túmọ̀ Islam táwọn gbà wọn tètè túpọ̀ àwọn fẹ́ sọdún orò ibi tí wọn wá dúró sí ó ṣe déédéé igi àgbọn àgbọn kan wá jábọ́ ó ṣe déédéé àtàrí ọ̀kan nínú wa sọlá wọn ń pòwe fún yàn lórí ìṣèlú àgbá jábọ̀ dàbí máńgò jábọ̀ agbárí tí àgbọn bá jábọ́ lò yọ gbà àgàgà kó tiẹ̀ jẹ́ pọ̀sẹ̀ parí. bí àgbọn ṣe gbá lórí náà lórí náà iná ló à ìwọ nídìí òrò. ó túmọ̀ Islam náà dà kó sí Islam rọ ń sanra rẹ dànù. ẹ sì mọ̀ pé ara wa la lè tàn àtó tá a lè tán lẹ́dàá wa jẹ. torí di eléyìí ẹnì tí àwọn sọ láyé láyé lọ́wọ́ ọ̀lẹ́nu ẹni mi ní pé ó ń tọ̀rí kọlù àwọn ní záríà àwọn gbọ́dọ̀ ṣe wọ̀bífà àwọn ní lázìmí táwọn ó ṣe ibi àwọn lè kíkọ́ máa ṣe láyé láyé lọ́wọ́ ọgọ́rùn láyé láyé lọ́wọ́ ọgọ́rùn lójúmọ́ nítorí láyé láyé lọ́wọ́ láyé láyé lọ́wọ́ ilaha illallah la ilaha illallah kí ni ìtumọ̀ la ilaha illallah bàbá la ilaha illallah kí ni ìtumọ̀ ẹ̀rí pẹ̀lú dò lásán ọ̀dá kankan mà pẹ̀lú náà láti fẹ́ wọlé rẹ̀ tá a bá kíní kan wọ́n dò mókè ẹ̀yin lọ́ọ́ ti ń ṣe wàbí ìta gbogbo ojoojúmọ́ àbí ẹ̀ka àná ìtumọ̀ iṣẹ́ ẹ̀dè mẹ́lẹ̀ ilé Yorùbá wò láwọ̀ tá a bọ́ ká tó wọlé bẹ́ẹ̀ ńlẹ̀ yà á mọ́ ọ tọ́wọ́ abẹ́ ńlẹ̀ yi. ẹ̀rí tí wọ́n bá dé gbàgbà mọ́bẹ̀ wọ́n dòrò ń mọ́bẹ̀. mi gan wọ́n lè gbé odó odidi odó tó ọ̀nà ọmọ odó ọ̀wá wà ilẹ̀kùn kí ló dé wọn ní bá wọlé yọ sínú odó gùn títí mú irọ́ lásán torí lódì lódì lògùn máa ṣiṣẹ́ ànábì ló fi yé wa bẹ́ẹ̀ ìgbàdànà ti sọ̀rọ̀ láàrin ìṣẹ̀lẹ̀ tó fọwọ́ gba pa sáájú kan wọ́n wá rí fún pàmbẹ́ wọ́n ní kí lélẹ́yìí omi nínú ìwà ẹ̀hínà ó ní ìsàn kan wà tí máa kọ̀lẹ̀ bá pa ìfúnpá yìí kò ní jẹ́ kó lè kọ̀lẹ̀ bá pa mi ànábì ní ẹ̀ ń zẹ́ ẹ̀ ha dáadáa nù nítorí pé láti jí ìgbòkè ìlà wà náà òní ìsàlẹ̀kùn kankan fún ọ̀jọ̀ lẹ́lọ òdì lódì lògùn máa ṣiṣẹ́ nígbà tẹ lọ fi awọ́rò tẹ gbé sí ṣọ́ọ̀kù ẹ̀yin mẹ́sìn ni láìla ẹ̀yin gbẹ́ni ìyá jẹ̀má láìla ẹ̀yin ni bàbá ẹgbẹ́ láìla bàbá láìla ẹgbẹ́ kúfúrú nù torí láìla sẹ́nu pípọ̀ bá sọ pé ńlọ́wọ́ ẹgbẹ́ kúfúrú nù. tó ìwọ ilé ìrìn ṣèyí ẹgbẹ́ bàbá ẹgbẹ́ ìwọ yìí lọ lọ ṣe awọ́rò kòkò burúkú kan ni Eyi rì mọ́ṣọ́ ẹ̀yin náà sì ní ọ̀rọ̀ tí ní ìṣẹ̀lẹ̀ ta ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn wọn ni láéláé lọ́wọ́ àti ìyìn bá tú láyé jọ kìíyà rọ̀wù ó dórí lè má mú ga lè má ọ̀rọ̀ wa ṣe bí awọ̀ pẹ̀lú ọ̀kan nínú jẹ̀mọ́ mẹ́kíláàsì ìmọ̀mọ́ ani mẹ́jọ ń jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ọ kí ló tún jẹ́ ebí ìyàn ni ọ́ oní tí ọba sọ̀rọ̀ àmì sọ́dọ̀ pọ̀lọ́ á ah, àti káàbù lọ sí pẹ̀lú mọ́mù ọ̀ sọ dídí èèyàn tọpọlọ wọ̀ bí ọ̀dà sí Islam náà ó ti àwọn àfa tàlẹ́ ń pè láàfà nílẹ̀ Yorùbá wọn láàfà tó wá atọ́wò west africa láwọn agbọn guinea conakry wá sierra leone wá liberia àwọn náà máa ń lo gbólóhùn alfa àwọn arìkọ́dọ̀ àwọn fúlàní ní ìgbára wọ́ọ̀dù tó wà àwọn náà máa ń lò sẹ́ni tó bá ní màpá ẹ̀sìn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ti yí padà láwùjọ tàwọn yorùbá àfà àfà àfà ó ti fẹ́ máa túmọ̀ sí ológun ológun ológun. ẹ máa sọ ah afọ àmàlò ṣé nítorí pé ọmọ kí ó náà ni kí wọn bẹ̀rù ẹ. ó afọ àlọ́ àbí aha ó yóò ọ. Islam náà nù ló ní kẹ́ ya páàgùn Islam náà ló ní kẹ́ ya páàgùn ìmáàmù mélòó ló lè gbà ká sàkí ara rẹ̀ kó tó lọ́wọ́ pọ̀lọpọ̀ di oúnjẹ mẹ́jọ wa mọ́tíláṣí ni kí ló dé oní mọ́tíláṣí ibà dàrú ibà dàrú báwo kàmpíọ̀n ló pẹ̀lú lẹ́nu islam náà dà eléyìí tó túmọ̀ sí pé kí ni islam eléyìí tá nàbì sallallahu alaihi wasallam tó mú wá eléyìí tó fi kọ́ àwọn èèyàn irú islam wo làwa ń ṣe irú mùsùlùmí wo làwa. à ń ṣe àwọn kan pé tá a bá kú tá a kú kúrò láyé yìí ká wà lùjẹ́nà. àmọ́ sí ìsìláàmù táwa ń ṣe yìí pẹ̀lú bá ti ṣe ń ṣe yìí ó lè jẹ́ sábàbí wọn àdá lùjẹ́nà fún káfíìrì ọ̀wọ́ àwùjọ táwọn mùsùlùmí ni. àmọ́ ṣé àwa pẹ̀lú bá wa ti ṣe ń ṣe ìsìláàmù yìí ìhàtà ọ̀tẹ́kọ̀ọ́ ìsìn ìsìláàmù ṣé bí ìsìláàmù ti ṣe fẹ́ kárí láàrí ṣé tí ìsìláàmù fẹ́ ká máa ṣe làwọn náà ń ṣe àbí ìsìláàmù ojú ayé lásán ṣùgbọ́n àwọn náà ní láwùjọ wa tẹ́lá ti ráwọn kan tí mójú tẹ́sìn láti máa pè wọ́n ló kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn kan alákatá kìtì ni ọgbà wèrè mẹ́sìn ni alùsùnà ni alùkín alẹ́ yín o tẹ́lá ti dá alùsùnà ọjà ẹ́ tọ́ ẹ̀rí pé tí ẹnìkan tẹ́ máa ń gbàdúgbò tẹ́nìkan máa ń sẹ̀kó àdúgbò tó wọn á jẹ́ mùsùlùmí gidi tí mójútó ẹ̀sìn rẹ̀ kò ní fẹ́ sọpẹ́ nìkan ládùúgbò yẹn tí òun gbẹ́yẹ sí i gbogbo yóò fúnlẹ̀ ma lọ́nà tó ti pé tó bá sú lọ́kọ̀dà kókó ládùúgbò mi pé kò sáyé ń bì fáti mójútó ẹ̀sìn subhanallah tọba jẹ́ mùsùlùmí tó mójútó ẹ̀sìn tóbi iṣẹ́ ìjọba ni ti rọ̀ ọ́ lọ́rùn ni àbí iṣẹ́ àwọn ẹni tó jẹ́ wà ń bi iṣẹ́ àwọn jẹ́ káfìrí wọ́n ní ká tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ ẹjọ́ ọmọ sàdúrà àdúrà báwo òfin tí ń dádúrà ní Islam àdúrà sàdúrà wà lédè Yorùbá tiwa kí ló wà àdúrà kìí sàdúrà torídéé lárúbáwá ni àdúrà àdúrà lárúbáwá sọ pé àdúrà àwọn wá sọ pé ẹ máa sà ẹ máa gbàdúrà bàbá àjọ síkì ìjọba wọ́n wá ń jẹyẹ sí wọn òní bá wọn tó ń bẹ̀ wọ́n fúnlẹ̀ mọ́ àbó òní fúnlẹ̀ mọ́ wọ́n fúnlẹ̀ mọ́ òní mọ́gbà tó kọ pé ọ̀fẹ́ resign wọ́n gàdé tó ní ibi sẹ́yìn àjọ afẹ́fọwọ́sẹ́ hàn inú a gbẹ̀gùn jẹ́ o ṣé àti ní sẹ́kẹ́ nǹkan wọ ibi sẹ́yìn kọ́ bá díìl jẹ́ fún wa tòun á sọ pé deal or what owó oṣù tèmi ti tó mi o ìmọ̀ nígbàgbà kúgbà o tí wọ́n bá wọ́n náà tí ọkọ ó fi sa ọ lẹ́sẹ̀ dáadáa rẹ̀ ó fi gé ọ lẹ́sẹ̀ dànù ó sì rí káwọn gé ọrùn ẹ̀ dànù torí pé ọfẹ́ dínà jẹ máa wà báwo ló ti fẹ́ mójútó àti tí ìbá ṣe mùsùlùmí gidi tó bá fẹ́ mójútó ìsìláàmù rẹ gbogbo bí tó bá wọ̀ ọba tó kọ̀ ọ̀rọ̀ ọwọ́ mọ́tò láti kò ọ̀ ń bọ̀ so mọ́tò tí wàá kún ayé ọ̀kan tó kù ẹ̀gbẹ́ obìnrin ló jókòó obìnrin lóò ló ti jókòó lẹ́gbẹ̀ẹ́ obìnrin olóbìn èyí ti yá rẹ èyí sàǹtì rẹ èyí sàbúrò rẹ èyí sọmọ ìyá rẹ ẹlòmíín yà lẹ́nu pé wọn ò ti ní jókòó tí abẹ́ tẹ bọ́n tẹ̀ sọ ni <laughs> Allahu Akbar ọ̀rọ̀ àgbébàjẹ́ wá gbé sí àárín ìwà àtòbìnrin kó tó má bàa jarun pálí ọ kí ọ náà wọ́n bá ti kọlù gbogbo ẹ bá lè wá ayé boko haram <laughs> boko haram nìkan ni ó tara kọbìnrin olóbìnrin ẹlẹ́yìn wọn nígbà tí wọ́n bá ti fẹ́ lójú sẹ́sì gbogbo ọkọ̀ burúkú wọn máa sọ. ìṣòro ẹ̀rọ ọlọ́kadà tó ń gbóbìnrin olóbìnrin outcome ṣé imáni náà ló bí yan àbí islam ẹsìn máa bẹ́ẹ̀ ṣe máa ń tẹ break tẹ́kọ̀bìnrin tẹ gbé yóò bí máa yín ni wọ́n máa bá wọn ṣe máa ń ṣe ṣé islam náà nù. ní gbogbo ìgbà tó bá ti fẹ́ mójútó islam rẹ kò sí tàbí ṣùgbọ́n ó rí i pé kò rọrùn ó rí i pé ìṣòro wà ń bẹ́ẹ̀ kí là ń pè ní islam kí là ń pè ní islam òun náà ni ká sọpá sọsẹ̀ sílẹ̀ fún Allah pẹ̀lú ṣíṣe lọ́kàn nínú ìjọsìn ẹni tí ò bá ti máa ṣe Allah lọ́kàn nínú ìjọsìn kéṣe mùsùlùmí wọ́n tẹ̀ra rẹ̀ dànù omi nǹkan mi tó tún pè omi nǹkan mi tó ń wárí fún sìgìdì kan bẹ́ẹ̀ nu kọ́bọ̀dù ẹ̀ sotuku tó bá lọ mọ́tò tó bá dé ó tún á forí kalẹ̀ fún pé má bínú èsì mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ ní pé Allahu lọ́kan ṣoṣo nínú ìjọsìn ọgbọ́dọ̀ lẹ́bọ lẹ́rù àti sọ pé mi lẹ́bọ lẹ́rù lọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rùn ṣùgbọ́n ní ṣe àti wà kọ̀rọ̀ ọ̀rùn ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ṣe ń ṣẹbọ sọ sí Allah sàǹsàn ṣùgbọ́n tẹ́lẹ̀ tuntun máa ń sọ̀rọ̀ ń ta kí wọ́n máa jánu torí ẹ̀ nígbà tá bá sọ́ra wa tá tún sọ ọ̀rọ̀ ẹnu wa á tún máa bẹ Allah kọ́mọ́jì ká lẹ́bọ̀ lẹ́rù kọjá pé Allah nìkan là ń sìn nítorí pé àwọn mùsùlùmí la dá àlìjánná fún ẹnìkan ní wo àlìjánná àyàfi kọjá pé kọ̀ lẹ́bọ̀ lẹ́rù ẹnìkan ní wo àlìjánná àfi kọjá pé kọ̀ lẹ́bọ̀ lẹ́rù ya bana Adam law ataytani bi qurabil ardi khataaya thumma laqitani. لا تشرك بي شيئا للقيتك بقرابها مغفرة دوام النبي آدم تغلق من جاب عند القيامة لأنهم تقوى تقوى تقوى التي لا تسي ṣùgbọ́n gbà tó dé gbogbo àtìsí rẹ ààrí tó ń ṣẹbọ sí ọlá pé wọn á gbẹ tó tóbi lẹ ti ṣe pọ̀ tó pàdé rẹ̀ láforíjì torí ẹ tí wọn bá ti lẹ́bọ lẹ́rù èèyàn kò rire ẹni tó bá lẹ́bọ lẹ́rù tí ó bọ̀ torí pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha Allah ní forí jẹ nìkẹ́ni tó bá ṣẹbọ sí pàápàá tó bá kú lórí ẹbọ tí ò túbá àmẹ́sẹ̀ tó kéré sí ìṣẹbọ sí Allah kápẹ́ lèèyàn ń ṣẹ̀ téèyàn wá kú lórí rẹ̀ láì kò túbá tó bá wọ ọlọ́ ò lè forí jiyàn. akramakumullah a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé asọpasọsẹ̀ sílẹ̀ fún Allah pẹ̀lú ṣíṣe lọ́kàn nínú ìjọsìn. torí pé ẹni tó bá ti ṣẹbọ sí Allah kò ní wà lùjẹ̀nà. innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu an-nar wọ́n máa lọ bọ́ọ̀lì ní ìnàmí àǹfà dájúdájú ẹnikẹ́ni tó bá tọrọ sí Allah Allah ti sàlìjánà lè wọ̀ fún iná ni bò padà sí rẹ̀ àwọn alábòsí kò ní ní aláràǹtì kan torí ẹ̀ka kíyè sára kàfùrà téèyàn bá tó jẹ́ péèyàn ń ṣe Allah lọ́kàn ṣoṣo nínú ìjọsìn iná lèèyàn tó jẹ́ mùsùlùmí. tọ́ anábìyàn sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ máa ń ṣàdúrà yìí pé. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك مما لا أعلم يا الله مصدي رب níbi kí n ṣẹbọ sí ọ lẹ́ni tó máa mà síbẹ̀ mo ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí ètò ṣe é sí kápẹ́ mo ṣe tèmi ọ̀mà ẹ̀dá kùn tí ànábì bá sọ bẹ́ẹ̀ dáwọ́ lẹ́ni náà tọ́kàn rẹ̀ tún fẹ́ balẹ̀ máa agbọ́dọ̀ kí ìsara tàbí ń bẹ Allah ó má jẹ́ kó òun ó ṣẹbọ sí i lámàámà sí i ń tún wá ń tọrọ àforíjì lórí èyí tó ṣeé ṣe kápò ń ṣe láì mà ẹ̀rí ká nàbí wa bàbá wa Ibrahim aleyhi salam àwọn náà ti síwájú ṣerú àdúrà báyìí oníwájú níbẹ̀ ni wọ́n bẹ ní ìyá ẹ̀nà àbúdá ọ̀sán ìwọ́lúwa gbé mi àtàwọn ọmọ mi jìnnà sí ká máa jọ́sìn fáwọn òòṣà torí ẹ̀ ó pàtàkì kárí pé mùsùlùmí gidi ni wá tá a bá jẹ́ mùsùlùmí gidi a gbọ́dọ̀ lẹ́bọ̀ lẹ́rù ilé wa òòṣà kan wà ń bẹ eléyìí tó ṣe pé lẹ́ẹ̀kan lọ́dún gbogbo ọmọ ilé ó gbọ́dọ̀ wá júbà ó gbọ́dọ̀ wá wárí fún un gbogbo ọmọ ilé wọ́n gbọ́dọ̀ wá gbé òòṣà yìí lárugẹ wọ́n wà á mú omi ìdí òòṣà ẹ ń bá tó kùnà láti mú báyìí báyìí ní ọ̀jẹ̀ tiẹ̀ wọ́n ti kó wa láyà jẹ mùsùlùmí sì làwa àwa ti gba islam alhamdulillah sọyẹ ká tó máa bá wọn wá rí fóòtà má sọyẹ kí wọ́n tún rí wa níbi ipá wa là ń gbẹ́bọn lárugẹ sẹ́yẹ tí wọ́n rí wa níbi àwọn omi àdánwò omi àdánù wọn gbọ́dọ̀ rí wa ń bẹ̀ mọ́. torí pé ọ̀pọ̀lọpọ̀ ní àwùjọ tiwa wọ́n gba ẹ̀sìn Islam wọn máa ń táwọn gbà. kì í ṣe pé wọ́n gbẹ̀sìn wọn ògbókin ẹ̀ máa fún òun tí àkọ́kọ́ mà. ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n kàn máa pera rẹ̀ ní mùsùlùmí lásán ni ṣùgbọ́n ìṣe àtiwá rẹ̀ òní yípadà sí bó ti ṣe wà tẹ́lẹ̀ òní kì í kankan fi wà jọ mùsùlùmí aburú yẹn pọ̀ láwùjọ yorùbá ìdí nu tọrọ wa ti ṣe gbégbé pẹ̀lú tó lè wá sọ nínú suratu Yusuf tó ní wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun èyí tó pọ̀ jù nínú wa wọn ò gba Allahu gbọ́ ọ̀sẹ̀bọ lásán ni wọn bẹ́ẹ̀ lọ̀rọ̀ pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn rí láwùjọ yorùbá wa yìí ẹ rí i pé bàbá rẹ tó gbé ọ sínú Islam ó ṣetán láti sọra rẹ̀ di alátakò rẹ̀ lórí ìsìláàmù yìí tó ti pọ̀ ló bí ọ síbi rẹ̀ nígbà tí àgbọ́yé tiẹ̀ tó bá jiná ju tiẹ̀ lọ tóun sì wà bó ti ṣe wà tí ọ̀gbọ́n kankan yé nídìí ẹ̀sìn. wọ́n tún máa lo bàbá rẹ̀ sí ọ láti sọ pé ọmọ yín tó ń wọ ṣòkòtò àbúrò rẹ̀ yìí ẹ̀rọ abánigbà sọ̀rọ̀. torí pé ti rí i pé ọmọ ń gbẹ́sìn yìí àwọn tó sì gbọ́yé nídìí ẹ̀sìn kọ́má fi sàwádà. Bàbá máa sọ pé àkókò máa ń ti rọgbó sí lórí. Gbogbo ọba ti ṣe ń bọ̀ lọ́wọ́ ní bọ̀ ọ̀ka. Gbogbo ẹ̀rọ títà ń gbà kò dé ó ti sẹ́. Wọ́n lè wá máa tìràn máa fà kan nílùú. Ibi ọ̀dọ́ rẹ̀ ní lọ òun kókò kúkò sí lórí. Nítorí wípé kò wu àwọn fọ́mọ ọ̀sẹ̀sìn òdodo. Irú pọ̀ láwùjọ wa. Kọ́dà fáà rẹ̀ tó sọ pé ọ̀nà kan tí ó rí ọlọ́run ti wá sànù wọ ti wá láwọn àgbọ́yé nípa ẹ̀sìn ti ń jìnnà sáwọn nǹkan tó takọ̀ ẹ̀sìn lọ́rọ̀ níwà lẹ́sìn níṣe àfáàrà náà òun náà lè yàn ọ́ tójú kó náà máa sọ pé kí ni àkúmọ́bí tó ti yọ kọ́kọ́ kúkọ́ báà náà ta pọ́n kí ó ní níbẹ̀rẹ̀ tó gbogbo eléyìí ń tún máa bí i òun náà ní àwọn ọ̀fẹ́ pò lójú kan náà tí wọ́n wà. Hmm. Wọ́n ọ̀fẹ́ pò láàrin àwọn èèyàn tí wọ́n wà pẹ̀lú àgbọ́yé kágbọ́yé eléyìí tí wọ́n gbé ká. ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn iye ọ̀fọ̀ tó há sórí ó di etí àlùkùránì tó há lọ. yóò sì máa wọ pé mùsùlùmí sì lò gbọ́dọ̀ ṣe jẹ́ mùsùlùmí pẹ̀lú ọ̀fọ̀. ọ̀pọ̀lọpọ̀ iná ẹ̀dá ní gbóòrò mùsùlùmí lẹ́nu rẹ̀ bí bí ó ti máa sọ̀rọ̀ kèfèrí lásán lẹ́nu islam náà dà. bákan náà islam tún ni ká gbàtà fún Allah nípa mímọ tẹ̀ látẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀ má ṣe ẹni tó bá jẹ́ mùsùlùmí yàtọ̀ sí pé ń ṣe olúwa lọ́kàn tuntun nínú ìjọsìn ó gbọ́dọ̀ máa tẹ̀ láwọn àṣẹ Allah gbogbo ètò oníkàṣe ọ̀ máa ṣe ètò oníkàpàtì ọ̀ pàtì kìí ṣe tá à ń lọ mọ́tíláṣí à ń lọ ṣe sọ láti lásán torí pé ọ̀pọ̀lọpọ̀ rò pé ọ̀wọ́ ìsìláàmù náà nu ibi tó bẹ̀rẹ̀ nu ibi tó pinnu kò rí bẹ́ẹ̀. nǹkan yọ̀kan nínú nǹkan tó pọ̀ gidigidi tá níjọsìn nínú ẹ̀sìn islam òun ní àfọ̀rẹ́ sẹ́yìn máa yí pé ara àjọsìn òun náà ní bẹ̀rù tá ara àjọkùn ìbẹ̀rù fẹlẹ tẹkọ fóòhùn wọkọ fóònì ìǹkóńtò mọ̀nìní ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn èmi ni kẹ́ ẹ máa bẹ̀rù tẹ́ bá jólùgbàgbọ́ òdodo níjẹ́ ìlà àtẹjọ́sìn fún ọlọ́ọ̀rù ní àwùjọ yorùbá tí ọlọ́ọ̀rù làwọn máa ń bẹ̀rù ẹ máa dá mi lóhùn tí ọlọ́ọ̀rù làwọn máa bẹ̀rù àwọn àjẹ yorùbá ní ti àjẹ́ nì àjẹ́ ké lánàá ọmọ kú lónìí pé àtàìmọ̀pájẹ́ tó ké lánàá lọ́pọ̀ ọmọ lónìí. ẹ̀rì tí yorùbá máa sọ pé òun o ẹ̀yin tó láyé ẹ jẹ́ kí ó ṣeé ṣe fún mi o kálọ́ láyé ẹ̀ náà wọ́n bí yín ni. yorùbá level ẹ̀rí pé òun bẹ̀rù Allah èèyàn ni tẹ́lá mi ní ìsọ̀yà máa búra pẹ̀lú Allah wàláhi kàláhi fúnnàbìlà ọ̀rọ̀ àti olè fògùn búra ìwé ọ̀tọ̀ pé ẹ́ ogun ogun lè bínú lákà ayé ààrẹ ọba lẹ́bù irọ́ pọ̀ lábẹ́ èsì ti búra alẹ́ nìkan búra ó ń búra pẹ̀lú máa gbọ́ ọlọ́ǹgbọ̀ ọ̀nà ẹ̀rọ ẹ̀mọ́jú ọ̀nàdà òbí gan gbọ́ yes you are now talking la ilaha illallah wàláhi ọba yẹn lẹ́rù ìjọsìn tí wọ́n pè ní ìgbẹ̀rù ní ìgbẹ̀rù yẹn ni àní fún ẹlẹ́dàá wa nǹkan míì. tí ò jámọ́ kankan là ní bẹ̀rù fún ẹ̀rì tí o bá máa bẹ̀rù ogun tó máa bẹ̀rù tó gbé o ẹ̀rì bí ó ti pé já gan fun ẹni ti o ba ma tó to ma beru ó o ẹni tí ń gbọ́ wà tó ki ni bee wa to ń bẹ̀rù Allah Allahu akbar Allahu akbar kabira bẹ́ẹ̀ máa lọ yẹn. وسع كرسيه السماوات والأرض olúwa sọ wípé kòrìsíyò àwùwà ọ̀fẹ́ ju sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ. Ibn Abbas radiyallahu anhuma ó ní kòrìsíyò al-arsh òun náà ni mawdi'ul qadam ìtìsí àgọ́ ọlá ẹni jẹ́ kòrìsí kìí sàgọ́ ọlá Allah. ìkísẹ́ àgọ́ ọlá rẹ̀ òun lọ tẹ̀jú sọ́nà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ. báwo wá làgọ́ ọlá Allah ti tóbi tó? báwo ni Allah bá tóbi tó? àmọ́ Allah àwọn afa àwọn òṣàkúgbèkúgbè àwọn aráàmù a ń wé Allah. akramakum Allah ń náírà sí ẹ̀yẹ sáwọn ní òkúta náà ẹ sáwọn ní ẹ wọ òkun ẹ kó sínú sẹ́mà ibo lèyìn á tí ọlọ́ ò ní yàn báwo la ṣe lè sọ̀rọ̀ tí ọlọ́ ò ní gbọ́ wa la wọ́n sọ nínú ẹ̀mí wọn etí ògbé hàn etí wọ́n sọ ẹ̀mí wọn àlọ́ ọ̀tún tí a kí ni a fẹ́ sọ kí ọ̀gbọ́n wa Allahu akbar ọlọ́run bẹ lókè àgọ́ ọlá nǹkan kan pẹ̀lú nǹkan kan nínú ẹ̀dá tó dá ṣùgbọ́n lókè gbogbo sánmà méjèèjì lókè àgọ́ ọlá nǹkan kan ọ̀pápọ̀ pẹ̀lú ẹ̀dá sọ́dá ìtumọ̀ ọ̀rọ̀ yìí kó lè yé wa ẹ̀rí tí àwa gbogbo á jókòó lórí àga sáré sọ pé kò sí tọ́kàn á pẹ̀lú àga àtò bẹ́ẹ̀ sábà yí àga ìdìbò akínú ọ̀tẹ̀lẹ̀ kálukú òṣùgbù ni kìí ṣe bẹ́ẹ̀ ni gbogbo ẹlẹ́dàá wa ti ń bẹ lókè àgọ́ ńlá rẹ̀ kò bùkátà rẹ̀ òun bùkátà kankan. Allah azza wa jalla òun lọ́ba tó ṣe wípé gbogbo nǹkan bùkátà rẹ̀ kò bùkátà kankan ṣùgbọ́n sílẹ̀sílẹ̀ wa nahnu aqrabu ilayhi min hablil warid atúnṣúnmọ́ yín ju kásán ọ̀run yín lọ. torí di eléyìí Allahu akbar olúwa wa ló tóbi jù Allahu akbar. kí ló dé ọ̀nà qadarullaha haqqa qadarihi ẹ̀ pé gbogbo Allah nípa pàbó ti ṣe yẹ ká pé gbogbo rẹ̀. wal ardu jami'an qabdathu yawm al-qiyamah gbogbo ilẹ̀ pátá yóò máa bẹ lábẹ́ dídì mu Allah ọwọ́ rẹ̀ lásán ti di gbogbo ilẹ̀ mu. torí de lẹ́yìn Allah kọjá bá ti ṣe ń pè é oníkálukú wa agbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé apò gbogbo ẹlẹ́dàá wa nípa pàbó ti fi ẹ̀ka pò gbogbo rẹ̀ kẹfẹ́ rí òun náà lẹni tó sọ̀mọ́ Allah tó fẹ́ sẹ́bọ̀ sí i pẹ̀lú mùsùlùmí làwọn pera wa tí ló dé lẹ́yìn ìgbà tá a gba ìsìláàmù tán táwọn ọ̀wọ́ àjẹ́ wípé nǹkan ní ìfẹ́ yàtọ̀ sí ìsìláàmù là ń mójútó agbọ́dọ̀ máa tẹ̀ láṣẹ rẹ̀ a lè má kí lóluwà fi a sì lè máa pín lọ́kọ̀ fún wa àfi ká nímà àfi ká nímà tó ń bá ń ran kan tó bá kú láyé kọ wàlìjánà àfi kó nímà nípa ẹ̀sìn. ìmọ̀ kan bẹ tọ́jú ìpele alákọ̀ọ́kọ́ tí mímà nípa rẹ̀ tọ́jú ọ̀ràn yẹn lórí tó lórí ẹlẹ́mu wa. gbogbo wa la gbọ́dọ̀ wá ilé yìí. kíbi tó ń bá ń gbé ibi yóò wù tó bá bára rẹ dandan ni kí wọn náà mójútó. alhamdulilayi láwùjọ táwọn ẹni tó mọ̀ nípa ẹ̀sìn bá wà ó láwàá wí tó fẹ́ sọ fún àwọn. sábà ń ṣèdá ní ìlọ ẹlòmíì kò lásìkò tó fi lè wá lè kí tó fi lè wọn kọ́ mà nípa pàtíkọ́ tẹ́lẹ̀ náà lọ́wọ́ pé kí gbogbo ó lè mọ̀ bẹ́ẹ̀. gbà tó fi mi tó fi lè tẹ̀. kí lọ fẹ́ sùn. àwọn kan wà tó kú sọkúsọ láti àwọn fẹ́ sọ wọ́n fẹ́ gba ọ̀rọ̀ jẹ́ wọn lọ́rùn wọ́n fẹ́ jẹ́ ìwé wọn lọ́wọ́ rẹ̀ wọ́n kì í kẹ́ sanwó. irú àwọn ìṣẹ̀lẹ̀ ní Yorùbá máa ń fẹ́. àwọn tó fẹ́ kọ́ ilé tí ò dodo ẹlòmíì fi àǹfààní yìí lẹ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀. lọ́sọ̀ gbogbo ọjọ́ bẹ́ẹ̀ lọ́sẹ̀ yóò máa kọ́ wa ní sílẹ̀ àbẹ̀rẹ̀ yóò máa ṣàlàyé ẹ̀sìn fún wa ẹja máa lọ rẹ̀. nítorí pé àní pàdánù kankan èrè láti máa jẹ. látara ń tọ̀gbọ́ wọ́n máa tún gbèsè ayé rẹ̀ sí ó tún máa tún sí lẹ́bi àlùkìyà àmà rẹ̀. ó tún máa tàtara ń tọ̀gbọ́ wọ́n máa tún lè rẹ̀ sí ó tún mọ ọ̀nà tó fẹ́ gbọ́rọ̀ ọmọ rẹ̀ gbà ọ̀nà tó fẹ́ gbọ́rọ̀ ìwà àtìyàwó rẹ̀ gbà tí gbogbo òfin tẹ̀síwò mùsùlùmí máa ń tẹ̀lé àṣẹ Allah mùsùlùmí wọn fi tí pàlàbà àṣẹ Allah ní ìtìjẹ bá wò wò ẹ̀rí tó púpọ̀ nínú àtàkùn àwọn mùsùlùmí ń tẹ̀lé àṣẹ Allah wọn kọ́kọ́ mọ̀ parí àwọn ọ̀rọ̀ àlọ́ ẹ̀sẹ̀ dín ìwọ̀n lọ́pọ̀lọpọ̀ mójútó lórúkọ fáwọn àti ìgbà kí ni àṣẹ Allah gata gbọ́dọ̀ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọgbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ẹbọ òsì gbọ́dọ̀ báwọn ọ̀sẹ̀ bọ́tò ọgbọ́n lọ́wọ́ ẹbọ ọ̀gbọ́dọ̀ bọ́tò ẹbọtò torí pé ẹbọ àti Islam ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ti mẹ́bọ mẹ́sìn ẹ̀sìn yẹn tó kèsè mùsùlùmí gbogbo mùsùlùmí tí wọ́n ti ń bá wọn ọ̀sẹ̀ bọ́tò ẹ sọ fún pé ìlànà tó yàtọ̀ síta náà ti sọ̀rọ̀ bá àdìsẹ̀lẹ̀ onítọ̀ tàbí ṣùgbọ́n wọ́n kó àti wọn náà rán ó kéré jù ọ̀nà sọ̀rọ̀ ẹ̀bọ̀n létí rẹ̀ onílé kọ́ ìwọ́n máa ti wọn láti sọ̀rọ̀ ìsìláàmù níwájú wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọn náà fi padà di irú wọn ọkọ̀ sílẹ̀ sílẹ̀ àlékún. أن إذا سمعت آيات الله يكفر بها ويستهزأ بها فتقعدوا معهم حتى في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم في جهنم جميعا الوقت الصوت يمكن تغطى في أواعي الله وانت كثيرين sáǹtì ẹ̀yẹ fi rẹ́rìn ẹ̀gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn. tí wọn bá ti wá bọ́tẹ̀ bọ́tẹ̀ ó ní kó dojúmọ̀ ìṣẹ̀lẹ̀ wọn mọ̀ fi ṣe ẹ̀yẹ. tí wọn bá ti lè yà wọn adé kí wọn náà bí wọn lórí o àti wọn náà fi kí àti kẹfẹ rí gbogbo wọn lórí wọn dàpọ̀ nínú náà dáná olùwàkọ́nà sí wa lọ́mọ àná. àwọn mùsùlùmí àwọn náà làwọn ẹni tó so wípé wọ́n gba òwúrọ̀ òwúrọ̀ wọn ní ọba méjì tí wọ́n ń sin àràbí ọlọ́ ẹ máa bí ọ léèrè sálẹ̀ ń sìn ẹ sọ pé ọlọ́ ọlọ́ ọ̀hún làwọn ń sìn wọ́n sọ pé à ṣé òun náà kọ́ ni gbogbo àwọn náà ń sìn gbogbo ẹ̀ mélòó àwọn akọ́kíkọ̀ ọ̀pẹ̀ àwọn ní ẹ̀sìn sọ́ọ̀tì àwọn ní yahudi. gbogbo náà sọ pé ìdáwà á pọ̀ láàbí kàlà ọ̀gbọ́n àwùdáwà ń sìn mùsùlùmí nìkan ni màá sìn. nǹkan mí dáwà ń sìn àwọn náà máa pé àwọn mí máa ń sìn ni àwọn wọn náà wà ń sìn ni kàlà nítorí pé yẹn kì í nítorí pé kọjá yìí ń pè ní tí èso ló pera rẹ̀ ó rọrùn kọjá kọ rẹ̀ ó sì rọrùn kọ́mọ́jọ kọ rẹ̀ ó rọrùn kọjá tìmọ̀ kọ rẹ̀ ó rọrùn kọ́mọ́jọ tìmọ̀ kọ rẹ̀. tò èyí ò wá lẹ́jà ń bá kà nínú onáníkà pé ní tó pera rẹ̀ ọ̀wọ́ ọ̀wọ́ onítùmọ̀ onáni alẹ́ àbúrò bí hàn gbọ́dọ̀ sìn lódodo lókùnrin owó ló túmọ̀ sí bẹ́ẹ̀. Tẹ̀bá ní elédùnmá rẹ̀ bó ló ṣe túmọ̀ sí ẹni tá a gbọ́dọ̀ sìn lódodo. Tẹ̀bá ní elédùá bó ló ṣe túmọ̀ sí ẹni tá a gbọ́dọ̀ sìn lódodo. Ọlọ́run bó ló ṣe túmọ̀ sí ẹni tá a gbọ́dọ̀ sìn lódodo. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a máa túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ a túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nà orí pé ń tá àmọ̀ tẹ́lẹ̀ padà hàn sí wa. Náà la fi ọ̀wọ́ ẹni tá a gbọ́dọ̀ máa sìn lódodo. torí ẹ ọba táwa ń sìn lù apá lóluwa olúwa ọ̀nàdẹ́dàá wa olúwa ọ̀nàmí tí ń tọ́jú wa pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ olúwa ọ̀nàmí tó ní wa ó ní ó ní wa ó tún ní dání. àwọn àgbà bẹ́ẹ̀ torí ẹ ẹni táwa ti ń sọ̀rọ̀ ọwọ́ kò sí ó ń lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ dípò dípò pàṣẹ dípò rẹ̀. ọlọ́run nìkan ni mùsùlùmí nì ẹ̀sìn nǹkan mi yàtọ̀ sí ọ̀wà kò tó lè fi kó mùsùlùmí láyà jẹ kí mùsùlùmí ọ̀rọ̀ wá sí nǹkan mi yàtọ̀ sí ọ̀wà. tóbi tó ní àdúrà mùsùlùmí pé nǹkan mi yàtọ̀ sí ọ̀wà. torí ẹ̀ أما قلت له القارئ ولله الأسماء الحسنى فدعوه بها tí ọlọ́ ọ̀hún iná ni tí ẹnìkan làwọn orúkọ eléyìí tó ṣe pọ̀ rẹ̀ wá jù torí náà ẹ máa fi pè é ẹ̀yin ti mọ àwọn orúkọ rẹ̀ nínú àwọn iṣẹ́ ẹ̀mà ọlọ́ arrahman arrahim assalam almu'min almuhaimin alaziz aljabbar almutakabir almalik gbogbo àwọn eléyìí àrùn orúkọ ọlọ́ ọ̀hún. lápá àmọ́ ti pè é ìwọ kéèyàn fẹ́ ẹni tó ń bá ń fẹ́ mú èyí tó ṣe déédéé rẹ̀ nínú àwọn orúkọ rẹ̀ kò fi pè é. ọ̀dọ́ tó ń lọ sànù rẹ̀ yá rahman irhamni ọ̀dọ́ tó ń lọ kọ́rọ̀ ọ̀rọ̀ yá rọ̀dá òrùzọ́kùnrin ọ̀dọ́ tó tọ́ ọ lọ́rẹ̀ yá wọ̀họ́ láti lè nílẹ̀ dọ́ńtọ̀ rahmatan wọ̀họ́ lẹ́lẹ́dún kàkọ́bùlà ọmọ pé pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ebi tó ṣe déédé pẹ̀lú ìjọ wa. torí ẹ̀ apá ọmọláwù lóluwa oníkan làwọn ń sìn àwọn ọ̀sìn nǹkan ní ìyàtọ̀ sí. ìsìlámù ọba ká ṣẹbọ àwọn ọ̀sìn nǹkan ní ìyàtọ̀ sí ọmọ. àwọn ọ̀sìn màláìkà tọ́lá o gbọ́dọ̀ péyàn tó bá péyàn lẹ́yìn ọlọ́ ọ̀dọ̀ tẹ̀wọ́ kódà tó bá tó bá gbé yàrá Muhammad tó bá nẹ́bọ̀ Muhammad tọ̀rọ̀ máa lè tẹ́lẹ̀ ọ̀dọ̀ tẹ̀wọ́ ọlọ́hùn nìkan la máa pè àbọ̀dọ̀ pé nǹkan mí lẹ́yìn rẹ̀ ẹ kí ẹ̀ka àwọn àdúrà àdúrà tẹ̀ ń ká o ẹ̀ni máa ń fún yín ní àdúrà kan máa ṣe torí pọ̀ wá tẹ́ lọ́wọ́ bí àwọn tó ń nípa súnà lérè tí mo lè máa ṣàdúrà báyìí tó bá tọ́ wọn sọ fún ọ tí wọn bá tọ́ wọn fi yọ. èmi ní látara àdúrà ọ̀pọ̀lọpọ̀ di ọ̀sọ́dọ̀ ìgbà tó ń ṣe àdúrà tó ń ṣe àdàdàbílù àdàdàbílù àwọn bílù bílù kí wọn kò tí wọn náà mi jẹ bẹ́ẹ̀ àkàkàdílù tí wọn náà mi jẹ kankan daya ilu bí ọlọ́run ní jẹ́rẹ̀ ẹ̀wọ́n ń pe àwọn àǹjànú wọn ni ah, rọ̀hàníyà làwọn pè ìjọba àríkọ́jọ́ bàbá àjẹ́ jàkàdàníyà alẹ́ pọ̀ ló ń ṣe wọ́n pe nǹkan ní ìyàtọ̀ sí ọ̀wọ́ ẹni wọ́n ti pe nǹkan ní ìyàtọ̀ sí ọ̀wọ́ ó sí ọ̀wọ́ àwọn mùsùlùmí ẹsẹ̀ ló di wọn bẹ́ẹ̀ ni wọ́n wá rí ìgbà tó ti pé àná ti pọ̀ jù fún wọn sábà ń sàlàyé ẹ̀sìn òdodo fún ọ ẹ̀rí kí ọmọ ẹni mú ẹ wọn sọ pé à ṣé kò ń ṣe wà náà àbí ń fẹ́ fún tútù tí ọba fún tútù ó kú lẹ́gbẹ̀ẹ́. wọ́n tara rẹ̀ dànù Islam ní pé ọ̀gbọ́dọ̀ mẹ́bọ mẹ́rù bóyá lójú ayé àbí wọn nìkan. ìrẹ́ lómi ń ṣe lọ́jọ́ mú mi ní níbi táwọn èèyàn ti ń rì. bí tó bá ti kó ń kúra rẹ̀ tí ọ̀gbọ́n ọ̀hún rí yọ̀ọ̀mọ̀ ẹ̀jẹ̀ ká kí ìta. àwọn mùsùlùmí wọn gba ọwọ́ lórí wa táwọn gbọ́dọ̀ máa sùn ọgbà ọ̀kan ṣoṣo. wọ́n ti tẹ̀lé ìta nígbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam. wọ́n máa ń tẹ̀ láti ẹ̀rẹ̀ wọ́n máa ń tẹ̀ láti ọwọ́ tẹ̀ wọ́n tẹ̀ láti nígbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam. àwọn mùsùlùmí wọn máa mójútó التوحيد ọmọ mọ́tò tó ga. nítorí pé ìtọ̀wọ̀ ènìyàn ọ̀nà ni nǹkan tó ṣe wípé ọ pàtàkì jù fún mùsùlùmí láti ní sábà ní tọ̀hìn àní gbogbo orí sábà ti ní tọ̀hìn gbogbo nǹkan lọ́pọ̀ ọmọ wa lọ́wọ́. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت nínú gbogbo àlùmọ̀ kọ̀ọ̀kan láti fi ránṣẹ́ kọ̀ọ̀kan dìde kókó sẹ́ta fi rán wọn onáìníkẹ́ ẹ máa sin ọ̀gbọ́n àwọn lọ́nìkan ẹ dènà sí ìjọsìn fáwọn ọ̀tá gbogbo àwọn ànábì ẹ tẹ̀wọ̀ sí iná lórí ẹlẹ́dàá wa fi rán wọn. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها ẹ̀sìn ọmọ ẹ̀sìn náà ọ̀pá ọ̀pá kéèyàn mẹ́bọ mẹ́sìn ọ̀pá kéèyàn ọmọ àṣàánú ìta ọmọ àwọn ayọ́sùn ìta ọmọ ayọ́sẹ̀bọ ìsìlámù ọ̀farama lókun ìgbà tó bá dé mùsùn. bàbá rẹ màmá rẹ àwọn ẹgbẹ́ ló ń ta ọ̀sán dolóò tà ní kíláàsì àti tí wọ́n bá ti bá tẹ̀ síta ìdòrò tà. Tòmá sọ pé torí ti bàbá mi torí ti màmá mi, òun ní ti torí ti bàbá àtìyá rẹ̀, òun ti ní fẹ́ tọ̀kọ̀ fẹ́ wọn náà. Gbogbo èèyàn ló máa ń fẹ́ràn orí ara rẹ̀. Bákan náà, tòmíìdì yìí sáàlì bá mójútó àbùkátà láti máa lọ sí ìdánilẹ́kọ̀ọ́. Àti ọ̀rọ̀ ẹ̀yin jẹ́ ẹ̀ma kí ó ẹ wà ní ìlú yìí ẹ fi sínú ìdánilẹ́kọ̀ọ́ yín nígbà kọ́ àwọn ẹ̀rí kìtà bùtà òhìn. a ti túmọ̀ rẹ̀ sí yorùbá látọ̀dún tó pẹ́. a sì fẹ́ kó wá sílùú yìí pọ̀pọ̀ lọ́rùn yẹn lè ra ọmọ bẹ́ẹ̀ lè ra síra lẹ̀ yìí. wọ́n lè kẹ̀sìn kún lọ títí ẹjọ́ já sí pé nǹkan tá a pọ̀ kò rí bẹ́ẹ̀. ìnáà lọ́ọ́ àti kọ́ ọ̀pọ̀lọpọ̀ síra yẹn wá nínú àwọn àkànwọ́ kan tẹ̀ jáde gan lẹ́sìn tẹ́lẹ̀tẹ̀ kó jáde àbá tó kó wá bí rẹ̀gẹ̀dẹ̀ ẹ̀wọ́n ní wọn fẹ̀sìn fún lọ títí lẹ̀ síbẹ̀síbẹ̀ àtúgbà láti wá àgbà láti wá lọ́dún tó wà lásìkò tá a fẹ́ fi sòfò wọn wà ní. kí ni wọn àwọn lè jẹ́ sábàbí sẹ́ni tí wọ́n tẹ̀sìn fún ọ̀sìn ní kóńdíẹ̀ sẹ́ni tí ọ̀kà fún ló kà fún kí gbogbo wọn lè bá a jọ wọlé tẹ̀lá. mùsùlùmí pọ̀ tọ́lá tó ń kúndì ń bọ̀ wọ́n wà tó wọ̀n ní wá. Torí ẹ̀ lè bá tẹ̀sí wọn kún. Ká lè tẹ̀sí wọn kún. Iná la fi gbà pa wà. Kìtàbù tawhid ẹjẹ́ ajé ọbẹ̀ nínú tẹ́ máa kọ́ àwọn Kẹ̀sì wọn kọ́ wọn lọ́nà tí ó kì í yé wọn. Nítorí pé ohun tí a kì í bàjẹ́ nǹkan tí ẹ̀yin ń kọ́ wọn àbí tẹ́ máa kọ́ wọn nínú tóra yìí yóò ṣàjòjì létí ọ̀pọ̀lọpọ̀ títí nǹkan yìí náà tọ̀ tó tó lórí náà ìṣẹ̀rọ sí ọlọ́run ilé ẹ̀sìn wo lè léyìí ẹ̀rọ ni ó wù bẹ́ẹ̀. ọ̀nà nítorí pé ẹ̀yin níbi tẹ́ ń lọ ẹ̀ ní kájú ẹ̀ sì ní mú àwọn èèyàn ìgbókè ìṣe pẹ̀lẹ́ kì í wọ owó nǹkan kan àkókò ti lọ́sàn. Wọ́n kì í yọ kúrò lára nǹkan àbí wọ́n sọ lóògùn ẹ̀wà. Torí ẹ̀ ẹ ti mọ fẹ́ sìn. Nǹkan afẹ́ ṣe tá a fẹ́ ti là ní. Lókun ìgbà táwọn adájọ́ ṣàlàyé rẹ̀ táwọn èèyàn tó bá ti mú wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo èèyàn tẹ́ ń kọ́ lẹ́sìn lónìí yóò padà dẹni tó náà kọ̀yàn. Ẹlòmíràn mọ̀ ti wà kọ̀yàn. Ẹlòmíràn mọ̀ ti ṣe tó fi sàkàrà ń tẹ ọkọ nínú yóò hàn sí kọ́nyà ẹlòmíì náà mọ̀ sọ̀rọ̀ kọ́nyà. ṣùgbọ́n ìyìn tẹ́ jẹ́ sábàbí àkọ́kọ́ ẹ̀ mà ní commission lára gbogbo àwọn ìṣe ẹ̀kọ́ àtẹnitẹ́ni iṣẹ́ ẹ̀kọ́ náà tó pọ̀. tó abùkátà rẹ̀ à ń bímọ alhamdulillah gbogbo wa lórí Islam kí Islam wa ó lè gbé etí ó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ó sì dé ètò ti dídí títí lọ́dọ̀ ẹlẹ́dàá wa agbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa tẹ̀wọ̀n yìí. Ẹlẹ́dì sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ ọdún mẹ́ta lánàá fi mọ́ta lórí pé ń pè àwọn èèyàn lọ síbi ìtẹ̀wọ̀n yìí ọdún mẹ́tàlá. Tó tó wá sọ ọdún mẹ́wàá Mẹ́dínà gbogbo òfin yòókù nínú ìfà ọdún mẹ́wàá. Mẹ́kà tẹ̀wọ̀n yìí dì í náà ọdún mẹ́tàlá ọ̀pàtàkì wọ́n pè é islam làwọn ń ṣe lórúkọ báwọn ń ṣe islam wọ́n kó ìlà tọ̀hí islam. kí ló dé wọ́n ní tọ̀hí máa ń pín àwọn èèyàn yẹlẹyẹlẹ jàmọ́ làwọn ti tẹ̀ lọ́pọ̀. tòṣe ká jọ ká mà tó gbogbo wa wà lórí dáadáa àyàká lórí ọ̀rọ̀ àrùn ìrẹ́gbẹ̀ àwọn eléyìí àgbọ́yé wọn sí islam ọ̀tàkùn tàwọn eléyìí orí àwọn eléyìí ewu gbogbo àwọn ọ̀dà kankan máa ń fẹ́ sìn àti òṣèlú làásì láti sọ fún àwọn àwọn mẹ́mbà tó ń dìbò fún wa ẹ̀sìn làwọn ń sìn ẹ kó àwọn èèyàn lẹ́sìn ìdí wọn. àmọ́ gbogbo ń tẹ́yìn máa ń sẹ́ máa ń sẹ́ lè là lórí àbùkátà káma nípa tọ̀hìn yóò ti rọrùn fún wa ní káma wá dánilẹ́kọ̀ọ́ àwọn dánilẹ́kọ̀ọ́ tó ti wà agbọ̀dọ̀ bí ó kú kò tún sí ní tó burú káwọn nínú ọ̀rọ̀ náà wọ́n máa papọ̀ ìjọba yẹn tó fi ṣe àkàwé láàrin owó àti ìmàlú. ní ìmà pípọ̀ lòun máa ń pọ̀ tó lùmọ̀ bá ti ń ná ìmà owó dídín kù ló bá ti dín kù tó bá ti ń ná ẹ̀rù kì í pa ọ̀rọ̀ láti ná ìmà orí nínú ara rẹ̀ ìmà ti ọkọ̀ ẹ̀rù máa bọ́ lórí. kàrẹ́ yìí wọ́n bẹ nínú ìlú tó ń sọ pé islam kéré bẹ̀ òǹkà mùsùlùmí ló pọ̀ ṣùgbọ́n àwọn ìṣe ń ṣe islam dáadáa wọ́n kéré wọ́n kárẹ̀ fún lọ títì ẹlẹ́kùn ẹgbẹ́ ká ìpadà rere kọ́ báàlù nípa pé ká fọdún mẹ́sìn wá ká mójútó ètò ìfẹ́ tá a bá kún kí là ń gbé lọ ẹni tó tẹ̀sìn dáadáa tó fi kú ẹ̀rọ ọmọ bàjọ́ gbẹ̀ndọ̀ ìyá mi láti wá pé àwọn àtúnṣe pé ọwọ́ yọ̀bọ́ ké ìlànà ti mẹ́sìn yẹn ẹ̀rẹ̀ hẹ́n hẹ́ iná lọ́wọ́ tá a fi mú kí la fẹ́ sọ fún ọ̀rọ̀ tó bá dijọ́ pé nǹkan ṣe yà wọ́n. torí ẹ ẹ jẹ́ ká lo àǹfààní yẹn sáma ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn. bákan náà àwọn mùsùlùmí wọ́n gba bá yàn án sọ táwọn wá yí rí rẹ̀ wò àpẹẹrẹ pé ìyẹn ti yẹn ti fi mùsùlùmí nà. wọ́n bá sálẹ̀ ẹ wọ́n kú sí wọ́n rà mọ̀ ìyẹnà sí ìlà ọ̀bọ̀ wọ́ọ̀bù wọ̀rọ̀ sọ̀rọ̀ àmọ́ ayíyá wọn lọ́wọ́ mọ̀ kíyà lọ́tú ní àmì máa pé ara àwa tún láǹfààní àti ìta sí ká tẹ̀lé ní àbí ká má tẹ̀lé láti lè fún abẹ́ sórí ibú. àṣẹ ọwọ́ níta gbọ́dọ̀ tẹ̀lé. torí ẹ̀ àwọn mùsùlùmí ń fọwọ́ ànábì ìṣeré tọkọ bá àwọn ayé wa lè tẹ́lẹ̀. gbogbo mùsùlùmí iná lọ́gbọ́dọ̀ máa tẹ̀lé tànàlè tọkọ bá àlè tẹ̀lé. ọ̀rọ̀ pé ẹ nígbà tí mi ta alùsùn náà alùkìnìwọ̀ gbogbo kálukú lọ́ الله عليه وسلم والثاني تقع حقوقهم أبدو بعد كل المسلمين منافقين يعني كافر الذي صلى الله عليه وسلم كل أمتي يدخل الجنة إلا من أبى gbogbo àlùmọ̀ mi ní ọwọ́ ìjẹ́nà àtẹ̀tọ́ bá pọ̀. látẹ̀lé ti ní ọwọ́ ìjẹ́nà وأعطاني فقد أبى أعطاني تلقى من أوت الصلاة والجنة يعني يمكن anybody أن تكون النبي والجنة Nabi yang mana? Untuk menyuruh Rasulullah فقد أطاع الله أن كان النبي صلى الله عليه وسلم قلت لك الله oúnjẹ lẹ́yìn tí wọ́n bá jẹ́ mùsùlùmí ọ gbọ́dọ̀ fi sí pàlàbà àti ànábì. wa ma atakum ar-rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu. gbogbo ń dáná bí mo wá fún yín ẹsẹ̀ wọ́gà. gbogbo tó ti kọ̀ fún yàn jìnnà sí. sẹ́ni ká ti ń pè àwọn ànábì bá wò àwọn onígbàlè wò àti fún ọ̀rọ̀ rẹ̀ tí a wí nǹkan bálà ká ìmọ̀ ẹ́ ànábì lọ sọ̀rọ̀ lọ nípa bálà ká ìmọ̀ àwọn òbí lẹ́nu ní ìṣẹ̀tọ́ ọ̀rọ̀ rẹ̀ bàbá rẹ̀ ti sọ̀rọ̀ oní gbogbo ọ̀rọ̀ tí bàbá rẹ̀ sọ kò sí àwàdà nílẹ̀ pé bàbá rẹ̀ lọ́ ajá ànábì lọ oṣù lọ́rọ̀ ànábì ọ̀bá làkà ìmọ̀ ọ̀rọ̀ ànábì tó oṣù nípa ọ̀bá làkà ìmọ̀ yìí ẹ wá lọ́nà tó fẹsẹ̀ rinlẹ̀ ọ̀rọ̀ àti ọkọ̀ ọ̀bá làkà ìmọ̀ sẹ́wọ̀n tó gbogbo aná yẹ ká béèrè làákà ìwọ ni ọ̀bá mọ̀ ṣé làákà ìtiẹ̀ àbí tiwa orí òòtú láti gbẹnu wa sọ̀rọ̀ ọmọ làákà ìwọ làákà ìtara rẹ nìkan lọ́mọ tọ́gbà wa ní ọ̀bá làákà ìtiẹ̀ mu wọ́n sọ pé kò lè yà wá lẹ́nu nítorí pé dundee united ló tó ma ọpọlọ rẹ ò àbí nísìnyí tẹ́jú gbogbo àti tó kò ní sùn sẹ́nìkan wà lè gbà pé ẹnìkan pọ́n jù lọ. Egbò ló ti dáhà nù. Oníkálukú máa ń wò pẹ́ nìkan. Ẹgbẹ́ ẹgbẹ́ yìí náà lè mọ pé ọ̀gbọ́n gbogbo èèyàn ọ̀gbọ́n. Kí ni ìtumọ̀ rẹ̀ mọ gbọ́n ju gbogbo wọn lọ? Ókè ìwọ tó ń wò pọ̀ gbọ́n ju gbogbo èèyàn lọ, ẹnìkan wá yanu bàtà ọ̀gbọ́n àti ọ̀gbọ́n àdìsí kan ọ̀gbọ́n lákàyè ọ̀gbọ́n lákàyè eléyìí túmọ̀ láti rí pé kò sí àdéhùn ìka lára ti sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn ìdàgbàsọ. Ìka wá sọ pé ọ̀bá làákà àtúntò ìdàgbà ń sọ ọpọlọ rẹ̀. Orí ẹ̀mí bẹ̀sẹ̀ ní àti pọ̀tí làákà lórí ẹlẹ́yà. Wípé kò sí àdéhùn ìlàkà ìdókè tó fi takò àdéhùn eléyìí tó ti kọ́ bẹ̀sẹ̀ rẹ̀ ọ̀táyé rẹ̀ ajá pé nǹkan ti là ká ẹ̀yìn. mùsùlùmí gbogbo mùsùlùmí ẹnìkan sí tí wọn fi tipa lọ ọ̀rọ̀ ànábì tí ó kà wọ ànábì fún pé wọn sọ sápò ara rẹ̀ ànábì pa wọn máa yàn tó kó ànìláwà ènìyàn ìlàwà ìyẹn yóò hà ọ̀rọ̀ ọ̀fẹ́ ló kọ́ ànábì máa sọ ìjọba fi ránṣẹ́ sí kó sọ̀rọ̀ ní máa fi sọ̀rọ̀ bákan náà àwọn mùsùlùmí wọ́n ń ṣe ẹni tí máa ń ṣe islam ló kọ́ lásán o wọ́n máa ń ṣe islam wọ́n máa fi ṣe wà o ọ̀wọ́n gbogbo tó ní ká ṣe wọ́n máa ṣe gbogbo tó ní ká dènà tí wọ́n máa dènà sí ní kọ̀kọ̀ àti ní gbangba wọ́n kì í ṣe fọdá sọ́dà ọ̀wọ́dà sọ́dà ọ̀dà kí ń kẹ́sìdá ọ̀tọ̀ wọ́dà wọ́n pèsè fún fọdà sọ́ọ̀lọ́ olówó ọ̀yọ́ zakat sèyàn ọmọ ọ̀nà tí ìdí ọ̀pá ń bẹ̀. ìsìláàmù níta máa wò lóko ìsọ ìsìláàmù níta jẹ́ ní ìfọkàtà tí Islam jẹ́ ní ìfọkàtà ìsìláàmù oníta jẹ́ ẹni tó ṣe é jẹ́ àmọ̀ ìsìnrànlọ́wọ́ fúnra wa lórí dáadáa káàkiri àkókò dáadáa àyè rí ohun àfiníbi ìbàjẹ́ àwọn ẹni jẹ́jọ́ máa ń lè àkópọ̀ lórí ìbàjẹ́ nípa àrítẹ̀mọ́jọ́ kóra yín ká. Islam ní ká má parọ́ òpùrọ́ ni ọ́. Islam ní ká má jalè ọ̀n jalè Islam ní ká má ṣàgbèrè ó ń sìnà burúkú ni ọ́. Islam ní ká má jẹ owó èlé rí bá ní ní gbogbo ìgbà. Islam rẹ̀ rà àwọn mùsùlùmí àwọn máa mójú tẹ́sìn ní kọ́kọ́ àti ní ìgbà. Ìsìláàmù náà gbọ́dọ̀ ní àlè, ọ̀nfàlè, ìsìláàmù náà dà. Ìsìláàmù ó ní ká jẹ́ ẹni tó ṣe wípé àmọ́ fẹ́ dáadáa fún ọmọlàkejì wa. Irú ìtàǹfẹ́ torí ara wa kò ṣẹlẹ̀ rí láyé rẹ̀. Tó bá ti rí kọ́ fẹ́ dáa fún yàn ọ̀lọ́tì ni ẹni tó fẹ́ promote ọ̀gbàjẹ́ ẹni tó fẹ́ fún dáadáa kan ní ìlú ọ̀dọ̀ tó dání ẹfẹ́ gbé gbogbo òdùwọ̀ ẹlẹ́dẹ̀ lọ́rùn tàbí ẹlẹ́dẹ̀ náà ń bàjẹ́ fún ọmọ bàá fún mi. sọ ìsìláàmù kọ̀ọ̀kọ̀ wa wíkẹ́ kákan gbọ́ ìsìláàmù yé kámẹ́lò agbọ́dọ̀ máa lò àwọn mùsùlùmí ẹ̀fẹ́ fún ṣeré àwọn mùsùlùmí máa kò sábà ní fún màtá àtàlò bẹ́ẹ̀ làwọn mùsùlùmí gbọ́ yé nítorí pé àìjẹ́ bẹ́ẹ̀ ìmọ̀nyẹn yọ padà sí ìbálẹ́jọ́ lọ́dọ̀ ọ̀gbìn ìdàgbàsókè àwọn gbogbo ń ta bá mọ̀ á mọ̀ lò ó gbogbo ń táwọn gbọ́ á mọ̀ tẹ̀lé títẹ̀ la àsìkò bá sílẹ̀ kó ajẹ́ bá kàn tó fà kò ní sí nǹkan kẹtẹ́nìkan rí mú lọ lé. Ah! àwọn bá lè rìn jọ ọ̀gbẹ́ni. Ajọ́ tẹ̀sí, mo gbọ́ ọ̀gá, mo wá tún ṣe báyìí, nǹkan báyìí ọlọ́dà kí n máa dé. Ọgbẹ́ni wà fún yàn ni ó jẹ́ sábàbí téèyàn ó fi lè tẹra mọ́ àwọn lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ọkàn ní máa lọ lásán. Wọ́n lórí pọ̀ ń kalẹ̀. pépé tó kálẹ̀ ojú kò sábà kó ìgbà bá tún gbọ́ ìgbà bá tún gbọ́ lọ́sẹ̀ ọba ti fi ẹ̀rọ ọ̀ká ọ̀rọ̀ ọ̀lẹ̀ rẹ ránṣẹ́ fún ọmọ ọ̀ká ránṣẹ́ lé kí ni ìtumọ̀ àkókò tó lọ bàjẹ́ ẹni tó wá sọ máa ń fúnra wọn bàtà máa ń lọ ní kò sí nǹkan kan tó mú lọ àní ní sọ̀rọ̀ àti gan sábà tó sọ̀rọ̀ àti mọ̀ pé ẹ wá ní kíkà lóko tó jáde ẹ máa mọ ọmọ akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ẹ sọ fún ìmáàmù kí lẹ́yìn bá ti àmìrákà alákọ̀ọ́kọ́ àti rákà ìmáàmù bọ̀ ní rántí tó ń ma káà fọ́kà sí táǹsì ọlọ́ọ̀bá ni lọ́kàdé nǹkan ṣe ti tẹ́ nǹkan ti tẹ́ nǹkan kó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ kò rí ẹ̀. Báyọ̀ ti dá àbẹ̀dà. Gbogbo àkókò wa ìlú ọ̀dọ̀ wa lè rìn. Kí ló lọ fọ́? Kí ló ń fà nítorí mú bẹ́ẹ̀? Àyípadà wo ló kó bá gbèsè ayé rẹ̀? Torí pé ṣé bá wà wà? ọ̀dọ̀ àwọn tí ń sẹ̀sìn Islam ẹ̀ ti lè rí orí Islam kọ́ wa pé ara ẹ̀sìn náà nì wá ara ẹ̀sìn nì wá ìwé ìdójú wa ti ròyìn ànábọ̀ Muhammad sọ̀rọ̀ bá àbísọ̀nà tó wọ́n innaka la'ala khuluqin 'azim ìwé ni mo búra pé dájúdájú wọn lọ wà lórí ìwà tọ́ka ṣé wọ́n sọ pé ìyàn bẹ ìyàn bẹ kò ì tí ìwà lọ́nù tí wọn bá ti níwà ó tó kó wọn sí ìgbésí. وإنما الأمم الأخلاق ما بقيت وإنهم ذهبت أخلاقهم ذهب gbogbo àwọn èèyàn tẹ rí yẹn ìwà ni wọn lópin ìgbà tí wàá bá ṣẹ́kù tí ìwà bá ti lè fi wọn lẹ tẹnà fáwọn náà sì máa ìwà nìyẹn ní làbí wà lọ látòbí bíi kàrí àlọ kí ló dé nítorí pé ẹni dáa wà lọ níwà. àti ìgbẹ́ǹkà rẹ̀ ń bí ẹnìkan bẹ́ẹ̀ ń bí táàpì jọ gbé lógójì ọdún àní wà lọ nítorí ìwà. ẹ kí ìtara ẹni tó níwà gbogbo rẹ lónìí ẹni tí ò níwà kí ló ní ìlọ́ni ó rí i pé ó sú ìyàwó ẹ̀ ó sú ọmọ ẹ̀ ó sú àwọn ọmọ ìyá rẹ̀ ẹnìkan ò ní lè gbọ́ ọ sí i tí o bá sì ní ẹni tí o bá ti súnmọ́ dandan wọn sì rí ta gẹ́gẹ́ bí ti wòye ẹni tí o rò ti súnmọ́ ṣùgbọ́n o ti rí ta ọ̀tọ̀ wà wá agbọ́dọ̀ kíyèsí wà wá bẹ́ẹ̀ ló ti kíra rẹ̀ mùsùlùmí ò ní wà o rí sọ lódodo o gbọ́ ọ̀rọ̀ tó bá sọ ìsọkúsọ ní ahọ́n rẹ̀ ahọ́n tó tọ̀ ahọ́n òpùrọ́ ni kò bá sọ̀rọ̀ mẹ́wàá kalẹ̀ mẹ́sàn-án àbọ̀ ọbẹ̀ ìrọ̀ ni. débi pé ìyàwó ti wá sọ́ọ̀dì ẹ̀ ọlọ́ọ̀lọ́gbọ́ wà síkà ìkọ̀kọ̀ lè máa parọ́ fún yàwó ìyàwó náà lè máa parọ́ kọ́kọ́ bẹ́ẹ̀ ni ó wá ní àdìsá lẹ́nu Muhammad sọ̀rọ̀ bá lè sẹ́lẹ̀ kọ́kàn nu rọ́ mẹ́ta kọ́kọ́ òun náà lọ̀rọ̀ tọ́kọ bá sọ fún yàwó àbí ìtìyàwó bá sọ kọ́kọ́ ṣùgbọ́n bí ikọ́ ajẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ mẹ́wàá kalẹ̀ mẹ́ta àbọ̀ sí ẹrọ́kọ̀ọ́ irú ọkọ̀ adara o ẹ́ níbi wọn fẹ́ gbẹ̀mí ẹ̀dẹ́ ògidì rọ bẹ́ẹ̀ náà ni wọ́n yàwó náà wọ́n sọ̀rọ̀ mẹ́wàá kalẹ̀ mẹ́sàn rọ irú burúkú wọn ni ẹ́ níbi ọ̀rọ̀ kọ́ fẹ́ gbẹ̀mí rẹ̀ jẹ́ wọ́n sọ fọ́kọ pé irú tó ti mọ̀ ẹ́ náà ni ok ṣé náà ló náà bá dé ni Islam kẹta àmàṣe òdodo yà á yọ ẹ̀sìn àkàtọ̀rẹ̀ takọ̀wọ́ ọkọ̀ náà máa àfàdà. Ìpáyà ọwọ́ ẹ̀sìn máa bẹ̀ pọ̀ láàbò. Ó tẹ̀ má sí pé di lágbájá tó bá dé sọ̀rọ̀ sí ìgbà ní ọ̀gá náà. Ọ̀yẹ̀ káwọn èèyàn wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sáré lọ́sọ̀rọ̀ lágbájá òpùrọ̀ lò. tó bá ti rí gan yàn sọ àpẹẹrẹ ìsìlámù kí ni wọ́n ti dáná sí màkótó dáná sí olódodo wọ́n fi pẹ̀lú pọ̀ nágídẹ́ ọ̀sọ́dẹ̀kùn ẹ̀mí olódodo ẹni ìfọkàtà ìwọ́n kọ́ ẹ̀kẹ́dẹ̀kùn báyìí òpùrọ̀ ń dàmbà ẹni tó yàn náà wọ́n máa jẹ ọ̀rọ̀kùnrin àárẹ̀ yìí àkàrọ̀ ọmọ lẹ́nu rí ìwọ́n kọ́ àkódodo mọ́ lẹ́nu rí òpùrọ́ náà ni. Ìrẹ́ tó bá sọ̀rọ̀ fún wa lónìí, tọ̀tàn wá jẹ pẹ̀lú rọ́, á padà mọ̀ lọ́la pé ọ̀rọ̀ pa tó o tún ní rí ní ìsọ̀mọ́jọ́ mi. Torípé atẹ́ni jẹ́ ẹ̀ka ní máa rí ní ìtàgé. Ìjà àpótí òdodo. Òdodo kì í jẹ́ àtúbú. Òdodo kì í jẹ́ atẹ́. Òdodo kì í jẹ́ ojú òfin. Òsì ni wọ́n ti gbìyànjú tó èèyàn padà kan àbùkù bọ̀ náà. torí pé ń ṣe lòtótó ẹ̀ṣẹ̀ ni irọ́ máa ń tà káàkiri lòtótó. káàkiri rẹ̀ bá ti tú ná wọ́n bá ìṣòro ìta. ẹ̀ṣẹ̀ náà lẹ́ẹ̀ bá bọ̀ bẹ́ẹ̀. torí òdodo ọ̀dọ̀ wọn wà Islam lọ́kọ́ wa lódodo. kọ́ máa fi ọ́ lérè kékeré ló dé òtótó yí òtótó lẹ́nu máa sọ Islam Islam lọ́kọ́ mi Islam ni kí n má pa á. ó yà kó ti pé ọ̀rọ̀ yóò wọ́n lọ́ọ́ tako lọ́ọ́ tako mànábì rẹ bẹ́ẹ̀ ni. òdodo náà ní kò sọ ọlọ́ àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ tá à ń bí orí òdodo là ń bí wọn bàbá àtìyá lọ gbà wọn jẹ yẹn bí sọ yìí pé olùmọ̀ olówódé yòówó lẹ́tọ́ alẹ́ sọ́tọ̀ àbẹ̀wọ́ ọ̀hún yóò ọgbẹ́ dání ọ̀yọ́ náà fẹ́ràn ní mọ̀ gbogbo ọmọ la bí lórí àdámà pé yóò jẹ́ mùsùlùmí bàbá àtìyá náà ni àwọn náà sọ di yahudi àwọn náà sọ di nasara àwọn náà sọ di mọjúsí ànábi lápòjú rẹ dàbí ewúrẹ́ àgùtà tágùtà àbí ewúrẹ́ bá bímọ ẹmí ni kí wọn bímọ láàrọ̀ ìyá wọn ni ọsàn wọn dàrọ ìyá àgùtà ìyá ewúrẹ́ oní ọsàn dàrọ tó lóun ní ọlọmọ akórí àpàdà ọmọ rẹ̀ tó ti bì ọmọ tí ìgbọ́ngbọ́n láti gun àpáta dáàbò olórí àpáta dáàníyàn ṣubú. ìyá ti mọ bóun ó ti dúró ọwọ́ ọ̀nà bó o yé ọgbọ́n tó lọ́wọ́ fún lọ́mọ tí ó ti múra rẹ̀ dúró ẹ̀sùn tí ọmọ ti kọ́kọ́ lórí àpáta ọmọ náà ló fẹ́ wá òkọ́ ti ẹsẹ̀ yẹ̀ ẹsẹ̀ bá rọ táwọn ẹlẹ́sẹ̀ ìyá ni bẹ́ẹ̀ náà ni bàbá àtìyá lọ́ máa ń sọ ọmọ ti kẹfẹ́ rí wọ́n sọ ti yahudi wọ́n sọ ti nọ̀sọ̀rọ̀ wọ́n sọ ọmọdé màjúsí. kọ́dà bàbá àtìyá àwọn náà lọ́wọ́ ní owó tẹ́tí ó sọ̀rí pọ̀ wọ́n sọ ti tìjáni wọ́n sọ ti kádírí wọ́n sọ ti ṣáàdórí wọ́n sọ ti bádáwí wọ́n sọ ti nàṣàbẹ́ndí gbogbo àwọn tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ ọ̀rẹ́ nìkan máa tó palẹ̀ wọ́n sọ bàbá òun ẹ̀dọ́ta ló ti gbọ́wọ́ bàbá rẹ̀ làkọ́kọ́. Ànábì sọ̀rọ̀ bá àdìsó náà wọ́n sọ pé ó yí òṣèré náà rẹ̀ àbí àwọn bàbá àti ìyá rẹ̀ ọ̀sọ̀ ni mùsùlùmí kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Ìlú wọn ní kùmà yóò lẹ́jọ́ alẹ́ ìṣọ́kọ́rọ́ àbí wọn lórí kí wọ́n jẹ́ mùsùlùmí. Sọ̀rọ̀ bá mọ̀ wọn má jẹ́ alákòóbá o. Ẹ má jẹ́ alákòóbá fáwọn ọmọ yín o. Ẹ rí i pé náà àkóbá náà ní ẹ̀yin lẹ́sọ̀ ọmọdé òpùrọ̀ ọmọ tí wọ́n á purọ́ ó ti di ẹni tó gbárí ní ìdìbà parọ́ ó ti wá tó ẹ̀yìn náà ẹni kan kán ẹkùn rárá tí wọ́n bá bàbá ńlẹ̀ yìí ńlẹ̀ ọmọ ní bá mi wà lé my dad wà lé bàbá bá ní kí ni. sọ́kùn òsín bàbá mi ní kí n sọ fún yín òsín ni. kí ló dé kọ́ sọ́nu? wọ́n sọ pé wọ́n ò sílé ókè ókè ọ̀pá lẹ́bù kẹfẹ́ tí ó lọ rẹ̀ pé irọ́ gidi sàásàn. ẹni tó lùlù ló tún bá dín lọ ọmọdé wa kọsẹ̀ ẹgbà ẹmọ bá bẹ̀rẹ̀ sí parọ́ fún wàhálà ẹgbà ẹgbà yóò sùn ní. ìwọ ọmọ yóò lè má parọ́ bẹ́ẹ̀ ni dáàbì ẹ̀yin lẹ́sìn lẹ́nu lẹ́nu ọmọ mi lè sọ bẹ́ẹ̀ ni ìgbà tó ṣẹlẹ̀ bí màmá náà lọ bá sì ló kù rọ òrẹ́ lomi ìdájí wá ayé ìyẹnu rẹ̀ lọ́wọ́ láti fi wọ́n ti tó ìdájí rọ̀mù gbogbo ọ̀rọ̀ tó bá sọ fún yẹn kí èsà àbámọ́ sí àwọn obìnrin kẹsà lọ àbápò mọ́ wa. Lọ́sí yóò ti wá ọkọ̀ yóò máa gbé kalẹ̀ èyí kò máa ní ọgbọ́n ọgbọ́n ẹ̀sìn wọn tí ti tẹ́lẹ̀ náà yóò máa wọ ọkọ̀ kí ni ẹ̀ wọ́n ti rí ọmú. Torí fi eléyìí báyìí كبروا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا مع الصادقين أما أصدقت بهم ولدهم òdodo dáa púpọ̀ ọ̀la ó dáa púpọ̀ òpùrọ̀ lẹ́rù máa bá olóògbé tó ń pa ọkọ tó máa bá mi lẹ́rù àwọn kàrẹ́ ni wọ́n ń gbẹ́nu tó àwọn létí ọkà mi ìjọ ọ̀sìn ní ọ̀kà tí mo pa fẹ́ nìkan dé kò fẹ́ wọ̀ ọ̀hún àbá tó ìwọ ilẹ̀ ọ̀rọ̀ máa bà pé àbátìrí irọ́ rẹ ti tú àtìrí òdodo kì í tú àtìrí irọ́ wọn máa sọ pé tú olùgbọ́n méde yòówù wọ́n sọ pé àtìrí òdodo tú. tọ́ ìsìláàmù kọ́ ọkọ̀ wa pé téèyàn bá jẹ́ mùsùlùmí wa rẹ̀ gbọ́dọ̀ dà yóò máa sọ òdodo lẹ́nu kò ní parọ́ yóò jẹ́ ní ìfọkàntán kò ní jó ń jàǹbá yóò jẹ́ ní tó ṣe wípé yóò ní sùúrù àmúmára àtàfaradà ó jẹ́ ní tó gbẹ́kẹ̀lé ọwọ́ òní gbẹ́kẹ̀lé yàn òní gbẹ́kẹ̀lé lómi ọwọ́ àwọn àjọ ọjọ́ nìkan ní ọgbẹ́kẹ̀lé ó sì jẹ́ ní tó ṣe débi ṣe ń fẹ́ dáadáa fúnra rẹ̀ lọ́mọ fẹ́ dáadáa fáwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ rere òní ṣẹlẹ̀ sẹ́nìkan kí ni ọmọ bí ọ àfi tí ìbá ṣe mùsùlùmí gidi ẹ̀dá kí lèèyàn máa ní láyé tí wọ́n fẹ́ máa bí ọ ká pín ọkọ lé títí títí títí títí gbogbo bí dáwọ̀ onírọ̀kọ gbogbo bí dáwọ̀ onírọ̀kọ ọ̀gbọ́n ọ̀gbà àfàgbákà sí. torí bí tí wọ́n ti sọ pé ọ̀gbọ́n ọ̀gbà àfàgbákà sí ọ̀nẹ́kẹ́ náà là torí pé o ò ní tiẹ̀ kí wọ́n máa bí ọ. òsèlè kọ́ lé títí títí kílẹ̀ ọ̀tá èmi náà rí ibi tí ń pọ̀ tèmi tí ń gbà tí ń bà kọ̀. nǹkan tó kẹsẹ̀ lẹ́nu ilé ayé yìí pé o lè ní pọ̀ ẹnìkan máa kọ́ ní títẹ̀ ọ̀yá parí ju tèmi lọ. Ìgbọ̀nsẹ̀ mi náà padà parí ń dọ́kà. Ẹnìkan lówó, ẹnìkejì ò lówó, ọ̀rọ̀ yẹn kò tó sọ bẹ̀. Ẹnìkan lówó, ẹnìkejì ò lówó, irọ́ wà bẹ̀. Ẹnìkan ní púpọ̀ ẹnìkan mi tó lọ́yẹ ká máa wí. Torí gbogbo aná là lówó tiwa. Ó lè kéré ìwọ́n kálukú ló lówó tiẹ̀. Bẹ́ẹ̀ ni nínú àdìsá náà lè sọ̀rọ̀ máa dì sẹ́lẹ̀ onínú béèrè mẹ́rin dáadáa níwájú ọ̀wọ́ lọ́jọ́ gbẹ̀dọ̀ ìyànà ọmọ ní wọ́n tó lọ ná kápítà ìjọ́nà ọdún làlùjọ́nà wà á mẹ́rin yìí mẹ́rin ẹ̀yìn náà tẹ́tẹ́rẹ́ wọ́n bí mà ń bọ́pà. owó rẹ̀ níbo lọ gbà túnjọ níbo lọ náà sí. ọkàrí gbogbo wa àtẹnitóní kọ́bọ̀ àtẹnitóní tọ́wọ́ àtẹnitóní náírà àtẹnitóní ẹgbẹ̀lẹ́gbẹ̀ àpò. gbogbo apátá láti ro bàtẹ́ ní ìta ní ìbò láti náà sí ló máa ti dé kájẹ́ ni tó fẹ́ dáadáa fọmọ làkejì mọ́rin kọ́ dáa tó nìkan kọ́ ọmọ àbánú jẹ́ sẹ́ríwá ọ̀dà iná ló bí ìgbésí ọ̀dà inú gbìyàn nítorí pé nìkan ti rí ṣe torí pé nìkan rí náà torí pé ẹnìkan rí lò ẹnìkan kọ́lé ọ̀káàtì inú wọn gbìyàn sẹ́wọ́n kí ni wọ́n mú wọn sọ lé babaláwo lọ lọ́mọ wa kọ́ bọ̀ bá tiẹ̀ jẹ́ àá ní tó ti pé ẹ̀yin wa lọ́wọ́ ọjà ó ti wá lé lọ́wọ́ tó wà lọ. ọjà títà àwọn mímọ́ kan náà rẹ̀ hàn and a bí ojú wa lọ. ó ti ẹ̀sùn dàgbà jù ọ lọ ọwọ́ kó nǹkan tó ọmọ tẹ̀ and ní ṣé wọn náà ni náà ní púpọ̀ lọ náà. tó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí yóò fún àwọn tó fún ọ̀họ́ inú nísìn àwọn ọmọ ẹ̀sìn kì í sá ọmọ lọ́kàn yìí tẹ̀sígbà tí wọ́n kọ́ hàn ọwọ́ tó ọmọ ní ti rí ìrìnàjò lọ ọmọ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀gá lè dán ọ̀dọ̀ òsín tó burú bẹ́ẹ̀. ọ̀rẹ́ wa kọ́ náà o àwọn ọmọ náà tó bẹ́ẹ̀ ti láti náà ìyá tẹ̀sán bá ti gbọ́ sẹ́ni kan bí orúkọ màmá rẹ̀ má kọ́ fún àwọn olóògùn òfò yẹn. kí ni màmá rẹ̀ ti ànájà ó ti di kọ́ ọmọ tó yẹ orúkọ màmá rẹ̀ ọ̀ gbádùn. torí ìdí olóyè àjọpín wà wọ́n dà láti máa ti pẹ̀lẹ́ báárì kan. anáwó Muhammad ọ̀bọ̀ báárì tó lanu ó dájú pé ìwà méjì kan bẹ lára rẹ̀ yẹ pé ìwà méjì ọlọ́run dá mọ́ mi ni àbí mi ni mo padà mọ́ mi wà. Ẹ̀mẹ́rin sọ wá sílẹ̀ ni ọlọ́run lọ dá mọ́. Bàbá yẹn ni mo dúpẹ́ fún ọ̀la tó dá ìwà méjì mọ́ mi fún mi tẹ̀lé. Nínú ìwà náà, ìṣepẹ̀lẹ́ àti ìfarabalẹ̀. Ìṣepẹ̀lẹ́ àti ìfarabalẹ̀ orí láàyè nínú àwọn àwàdà pẹ̀kárí lára wa tọ́lẹ́ǹtì bá ti ti pẹ̀lẹ́ nǹkan rẹ̀ ò lè dá òun fún ara rẹ̀ yóò máa gba tọ́fẹ́ dáa jẹ́ ẹni tí òun ní farabalẹ̀ òun gànà kan rẹ̀ dá nǹkan rẹ̀ ò lè tò gbogbo ìjọba fẹ́ tó mọ ọ̀rọ̀ ó lẹ́nu ọmọ bàjẹ́ wọ́n ń dájọ́ lọ wọ́n ń dájọ́ lọ lórí áwọ̀ tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtẹnìkan báwọn bàbá yẹn ti ń dájọ́ lọ ó lẹ́nu àpò náà ní ọ̀padà jàre ọmọ gànà kan wọn wọn náà òjò ní farabalẹ̀ ẹ̀sọ́ lọ́wọ́ síbi tọ́lọ̀ ọ̀jẹ̀ kọ́lọ́ ẹ̀sọ́ ti sọ bẹ́ẹ̀ sọ òbúrú àdámá. sẹ́mọ̀ pé wọ́n náà wọ ara kò síbẹ̀ yẹn ti à ọjọ́ orí ọ̀pọ̀n ẹlòmí kan dàgbà fápọ̀ ni tó tíyẹn bá dàgbà ó yẹ kí wọ́n máa dàgbà pánì kí wọ́n sì ní farabalẹ̀ tẹ bá ní ìfarabalẹ̀ tẹ sì jẹ́ ẹni tó ti ké ń ṣe pẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọ̀dà àgbègbè ẹ̀rí látàrí pé ẹni farabalẹ̀ ẹ máa ṣe garagara kò ní pẹ́ kò ní jìnnà lórí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ sẹ́yìn ó wò pé mo fẹ́ sọ báyìí ọmọ tẹ kíra yín lọ tẹ múra yín mọ́lẹ̀ tẹ sọ kò ní pẹ́ kò ní jìnnà tẹ́sí máa dúpẹ́ fún ọ̀rọ̀ alhamdulilah alhamdulilah kí ọgbà ò kí n sọ̀rọ̀ tí mo bá sọ̀rọ̀ ní ìgbà tó ń kábàámà lónìí ìṣe ọ̀pàtà lọ́dọ̀ àwọn onígbàràngàrà apọ̀ lọ́jọ́ ṣùgbọ́n lọ́pọ̀ àgbà ìdí tó lórí tẹ́lẹ̀mù bẹ́ẹ̀ nìkan máa torí ẹnìkan ò ní làákà ìṣòro ara ìfọ́tẹ́sì Islam kọ̀ wá. nígbà táwọn ìyàwó dé wọ́n wá sílẹ̀ ànábì sọ̀rọ̀ bá àbí sẹ́lẹ̀ wọ́n wá sílẹ̀ ànábì ní kíkì ìranù asáàmù àlè ikú àtàwọn ọ̀tẹ̀kẹ̀ ànábì wa ni wà á ọjọ́ ti ní náà. Ànábì wa dáa púpọ̀. Àìsà tí wàá gbọ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam. Wọ́n ní wa alaykum assalam. Wọ́n kọ́ ní gbogbo àwọn alaykum wa la'anakum. Ikú ọ̀jẹ̀ ti ní àti àbọ̀. Ọgbà ó ti ní ti yọ ńlá náà yìí. Ah, àwọn ìyàwó rere nìyẹn. Ìyàwó rere ìlẹ́ni tí ó sẹ́ta ìdá sọ́kọ rẹ̀ tó ná gbàràtà yàtọ̀ táwọn ìyàwó ránù yàtọ̀ pé kí ni ẹjọ́ ń fún ọ eré ni ètí ń ṣe fún ọ gbà ẹ̀rọ báwọn ìyàwó ránù yẹn ẹ̀hẹ́ ẹni tó kọ̀kọ́ kó kọ́kọ́ jẹ́ pé ìbànújẹ́ pa tó àìsà àbà wọ́n ti wí gbogbo ọ̀sán pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ ìta lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ wí olùkọ́ pọ̀ tí wọ́n wì wọ́n kọ́ bí wọ́n ṣe dáhùn tí wọ́n sọ pé wà á lékún sàlámù wà á lẹ́ ikùn ọ̀jẹ̀ sí ni sórí ìṣèpẹ̀lẹ̀ èyí wọnú kankan ìlà dáná àti kò ṣe lọ́sọ̀tọ̀. Wọ́n ti yọ kúrò nínú kankan ìlà dáná àti kò sọ gbogbo rẹ̀ wà. Ẹ̀kọ́ ńlá lélẹ̀ ìjàmà. Gbogbo mi sọmọ lélẹ̀ lọ mí wa. Bàbá gbé kan gbọ́ mẹ́wàá. A àmọ́ tó ọmọ wa o. Onye àwọn ilé wọn Gbogbo ọjọ́ bá bàjẹ́ pẹ̀lẹ́ wọn kò ná. Tó pẹ̀lẹ́ ọ̀dọ̀ wọ̀ wá. Ọkùnrin ní ga. Obìnrin ní pẹ̀lẹ́ Gbogbo wọn wọn ṣubú ṣubú Egun ọ̀rọ̀ ọ̀rọ̀ Olè egun ẹ̀yìn orí ẹ̀pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa. ṣé bá kíyèsí ẹnì sálámù àwọn yahudi hàn sálámù àtọ́nù irú ẹ̀ wà lọ́dọ̀ àwọn èèyàn kan láwùjọ wa. ṣé máa kíyèsí o. àwọn tó náà wà tó tún máa fẹ́ sálámù tí kò kọ́ sọ pé ẹ kíyèsí o ẹ sọ hmm. ọ̀pọ̀ wọ́n bá wa dára síbi lágbára àwọn ọ̀pẹ ẹ bá wa kó yá oko. Assalamu alaykum. Assalamu alaykum. a ètò inú má fi pè fún wa. eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká tún wà wá sí jọ̀nà mùsùlùmí ìwà wọn máa dà ọwọ́ ọmọ àtàhán ọmọ ìmọ̀ ọmọ òye fàhán ṣe mùsùlùmí ní tùtà wọ́n yí fọ́ wọ́n ti mùsùlùmí ní sùdà wọ́n di alẹ́ ìṣòro bá àdìsọ́lá pé ta ni mùsùlùmí wọ́n ní alùmùsùlùmí màá sẹ́lẹ̀ màá mùsùlùmí rẹ̀ lè lè sáyẹn yí ọ̀lẹ̀dẹ̀ mùsùlùmí mùsùlùmí bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ àtàbúrú ọwọ́ rẹ̀ mùsùlùmí kì parọ́ mẹ́yìn mùsùlùmí kì í tẹnu sátéèyàn kọ́mọ búyàn kọ́ máa bàyàn jẹ́ kọ́ máa ṣépè fún yàn. mùsùlùmí èdè àwọn èèyàn bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ ó kì í sára tọ́wọ́n pé wọ́n ní ìsìn wọ́n gbọ́ kàdà rẹ̀ gàdì tuntun wa yọ títí pé ọlọ́kadà mi nà bọ̀ ìwé òfúra tó ń bọ̀ tó ti tó wá tó gbọ́ títí báyìí wá ọmọ bẹ́ẹ̀ sórí bùn àti omi tí a fọ́ ni tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ kù kí la rú kí la dé èyí bá ọmọ títí kọ̀ọ̀kan ṣàkíyèsí tó ń bọ̀ ẹ̀rọ owó ọ̀rọ̀ burúkú tó ń sọ sí wọn náà láyé àwọn bẹ́ẹ̀ sọ́kò dànù ó bẹ́ẹ̀ sọ́kò ayé ẹ ẹ bá kù pé ọ̀rọ̀ ọ̀yẹ́ ká gbọ́ irú ẹ̀ lẹ́nu ọ̀sùn ọ̀yẹ́ ká gbọ́ irú ẹ̀ lẹ́nu ọ̀sùn olùwà àgbàdo rahman ọ̀gbà ọ̀nà òyìnbó ọ̀gbà ọ̀pọ̀lọpọ̀ ìjà ìlú nàkọ́ ìjà yàrá lábẹ́ wọn sọ̀rọ̀ rádaràda bẹ́ẹ̀ tí wọn wọ́n sọ pé tọ́ olùwà ẹlẹ́dàá àkóso wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ti sọ̀sọ̀ kò sọ̀ òsùnmí ègbó ègbó tó a rẹ ọgọ́dọ̀ mọ̀tòtò wọ́n máa wò pé àgbọ̀n ah, kẹ́yìn náà kí n ti sọ̀rọ̀ rádaràda yìí kẹ́sì Islam Islam mùsùlùmí lè mùsùlùmí lè ní síbẹ̀ lórí ni ọlọ́run kí ni èmi ojúlówó ọmọ ọmọ Yorùbá tàtà tí mi ṣe eré lọ méjì wá ní kankan ọgbọ́n mẹ́ẹ̀ẹ́dógún tó ìsìláàmù ọkọ wa bá ìsìláàmù kọ́ wa yí pé sọ ahọ́n rẹ̀ torí máa yẹ ìṣẹ́gun ní ọ̀rẹ́ ìlànà ìyọ̀rọ̀ ìbọn àti gbogbo tó ń mọ̀lẹ́kà kọ́ rẹ̀. ìjọba wa rí fáìlì iṣẹ́ wa tọkàn wa máa bàjẹ́ àtẹnẹ́jà fọwọ́ ara wa káfi ṣera wa ó jẹ́ pé àwọn náà la fẹnu sọ̀sọ́kùsọ àwọn bá sọ̀kùsọ ní òwe tẹ wa ọkàn wọ̀ bá. tọ́ wọlé dẹ̀ mùsùlùmí ìfọwọ́ bá tèèyàn dẹ́ ọkàn máa lu yàn láì nítumọ̀ kọ̀mọ̀kọ̀wọ́ kọ̀kọ́ púpọ̀ lórí èèyàn ìsìláàmù ọ̀farama kọ̀ọ̀kọ̀wọ́ bá tọ́ mẹ́la kejì jẹ́ ìsìláàmù ọ̀farama ìbọn máa tàkà sí ìsìláàmù ọ̀farama tó dáadáa lọ́mọ fẹnu rẹ wí dáadáa lọ́mọ fọwọ́ rẹ ṣe sí àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ àwọn mùsùlùmí ọmọ mójútó orígun ẹ̀sìn Islámù mara hàn. ìgbà tí mọ̀lẹ́ta ti bèrè àléyìí sẹ́lẹ̀ tó wá bá nàbì Muhammad sallallahu alaihi wasallam láwòrán èèyàn ó sì jókòó sí ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ni yá Muhammad. أخبرني عن الإسلام قلت الله قمان نبي لوريك ومحمد ọjà àwọn sàhábà a roko àwọn aróko ló máa ń ṣe bẹ́ẹ̀ sànàbí ọba tí tó jẹ́ ará àwọn tí wọ́n wọ̀nyí là kọ́ lórí tọ́wọ́ bàbá nàbí sọ̀rọ̀ nàbí ìwọ ìrántí ọlọ́ ìwọ ànábì ọlọ́ báwọn ti máa ṣe. Àwọn ẹgbẹ́ àtúgbọ́dọ̀ ìjà sí Mọ́hàmmad máa tún fún ọ. Aṣọ ara rẹ̀ funfun ni kí. Irun orí rẹ̀ dúdú kirikiri. Eruku ò sí lára rẹ̀. Àpẹẹrẹ onírìnàjò sí lára rẹ̀. Kódà, ọmọ tó ní ju àwa táwọn bẹ́ẹ̀ gbòòrò lọ. Bóòlù tí wàá lápọ̀ máa lórí. ọwọ́ ni fún mi ní ìròyìn nípa islam anábìnrin àlè islam àti ṣahada an la ilaha illallah wa anna muhammadan rasulullah islam ni kò jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi allah ó ti rí fún nǹkan lọ́sọ̀ọ́. Ó ti jẹ́rìí pé àlẹ́ fi muhammed. sọ̀rọ̀ bá rí sẹ́lẹ̀ ẹrù ọ̀wáhùn ní ìránṣẹ́ rẹ̀ ni. Àdébọ̀ sọ̀rọ̀ bá rí sẹ́lẹ̀ ó wí báyìí títí nǹkan alákọ̀ọ́kọ́ nù. Nínú àwọn ìgbà ìsìláàmù ara torí ẹ̀gbọ́gbọ́ mùsùlùmí wọ́n gba ọ̀wáhùn gbọ́ lódodo. Wọ́n ní nǹkan méjì kan gba àbọ̀tán ṣe ju ọ̀wáhùn lọ. Wọ́n sì gbà pé ọ̀wáhùn àti lọ́kàn nínú iṣẹ́ olúwa ìyàwó tẹ̀sẹ̀ ṣe ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ àti ọ̀kan nínú nǹkan tó lẹ́sẹ̀ sí ìgbà àwọn ìṣẹ̀lẹ̀ lẹ́yìn rẹ̀ láti tún ṣe lọ́kàn nínú àwọn sallallahu alaihi wa sallam ìrẹsẹ̀ Allah kìí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Allah kìí ṣe kejì Allah ṣùgbọ́n ẹrú tó lu adáni àwọn tó gbéga pẹ̀lú kó tó ní ìrẹsẹ̀ rẹ̀ agbọ́dọ̀ gbà pé ìrẹsẹ̀ Allah sànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ìrẹsẹ̀ tẹ ẹ bá gbàgbọ́ pé ìrẹsẹ̀ Allah ẹ gbọ́dọ̀ gbà pé wọn gbogbo ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ mùsùlùmí gbogbo ọ̀rọ̀ táwọn àbí bá sọ ọgbọ́dọ̀ gbà gbọ́ lópin ìgbà tó bá fẹsẹ̀ rìn lẹ̀ nǹkan táwọn ọmọ wa ká ni pé sọ́dọ̀ ànábì tó fẹsẹ̀ rìn lẹ̀. nígbà tí sọ̀rọ̀ bá àlè tó là sọ pa pé ẹ máa pa gbogbo ajá ìgbà tó ń kọ́ dé màdínà àwọn sọ̀hábà sì bẹ̀rẹ̀ sí pa gbogbo ajá. màtẹ́rẹ́ ànábì ni ọmọ padà mọ́ dúdú gbèrè nígbà wọn sọ hábà irú wọn fi wọn ti kẹ wa gbogbo dáwọ ọba máa pé àmọ́ lónìí wọn ti bá a béèrè wọn wà nábì sọlọ bá a sọlọ náà bá ẹsùn wọn lọ nílẹ̀ àbíọ kí ni àtọ ajá dúdú àti fọfọn anábì ni ẹsùn wọn lọ bẹ́ẹ̀ yìí ajá dúdú torí ti ti ṣe ìtàn mi wa nígbà tí ẹ tẹ wúrẹ̀ tẹ bá ti wúrẹ̀ ẹ̀gbà náà lè bọ̀. Ṣé ṣe tọ́ni Abẹ́tì ọ̀gbọ́rọ̀ já ní já. Wàá ṣe tọ́ni rẹ lẹ́yìn. Ọ̀rọ̀ anábì òdodo ni. Èyí tó bá ti jáde dúdú ibi ṣẹ̀tọ́nù, anábì lò ní sanitẹ́ máa fà. Anábì sọ̀rọ̀ máa ní sọ̀rọ̀ ó ní kí n sísí tó bá jábọ́ sínú kàtí ẹnu ti gbọ́nù rẹ̀ tí wọ́n á tẹ̀sẹ̀ yọ sọ àṣọ ìbá lọ kí ni àwọn olùrọ̀kà yẹn. pàápàá ẹ̀mí oní onímọ̀tótó ṣe à wáàt wáàt èsì bẹ́ẹ̀ pé ó ti bà lórí ìgbẹ́. àní rìbọ̀ ẹsẹ̀ wáyé ọ̀tọ̀ ni. àná ti sọ̀rọ̀ báyìí pé àkọ́kọ́ tí iṣẹ́ tí máa ń ṣubú lu nǹkan ìyẹ́ rẹ̀ níbi tí sùtà wà ni máa gbé wọ̀. sẹ́yìn bá wà rí bọ́nú ẹ̀ ìyẹ́ rẹ̀ kejì tí wò sàn wà yọ pa sùtà tó ti fi bọ́ inú nǹkan mọ́ mi nìyẹn. ẹ máa mú lọ. ẹ̀yin wá ní gẹ́gẹ́ kọ̀dá dúpẹ́ yìí ó lè tẹ̀lé. ẹ̀ nílé tẹ̀lé ìmánì dáadáa sọ̀rọ̀ kọ́kọ́kọ́ tí àwọn èèyàn gbọ́ àdéhùn yẹn ọ̀pọ̀lọpọ̀ ńlá ara rẹ̀ náà ọ̀rọ̀ gbogbo orí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí tí ọ̀rọ̀ tó wà jẹ́lì ọ̀rọ̀ tó wà scientifically true scientifically kọ̀ theoretically ọ̀rọ̀ táwọn ọ̀rọ̀ bá ti sọ ọkọ̀ bí scientifically ló fẹ́ sọ báyìí lẹ́yìn pé lẹ́yìn àwọn pẹ̀lú náà náà wádìí ní láàbù wọn ní gbogbo nǹkan kan ni. àmọ́ olùjẹ́ni wa máa fẹ́ rọ̀túnù islam ànábì àwọn mùsùlùmí ọ̀rọ̀ tó tó òdodo ni tó tó bá tó bá tó bẹ́ẹ̀ ta islam. ẹ̀rọ david kan á gbé jáde nínú jóná kan tó ní ṣe pẹ̀lú mẹ́dísìn ẹ̀rọ ní david david kọ̀ dọ́ọ̀nù mi. ọ̀rọ̀ táwọn àbí ti sọ láti gbà one thousand hundred years twelve. tó o túmọ̀ sí pé ó lè mọ́mọ́ lónìí ọ̀padà mọ̀ lọ́la. Sáàbì sọ̀rọ̀ báyìí tó náà sọ pé eyín káfí eyín páálí ẹ̀kẹ́ rẹ̀ nínú náírà hànà yóò tóbi bíi òkúta ọ̀rọ̀ wọn ẹ́ wọn ẹ́ tí èdè tí wọ́n jáwé tóbi akọ̀kọ̀kọ̀ gbá lẹ́nu ẹ̀. Sáàbì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ tó wọ́n sọ pé tí eyín kan bá tóbi bẹ́ẹ̀ báwo wà lórí rẹ̀ ó nígbà bá dé kì í àmà káwọn ọmọ tata wà lọ máa ná. Ẹ̀yin kí ọlọ́ ò sí ẹ̀dá wọn tó tóbi jù bá ti wà lọ kí iná ó lè tó wọn. Olú akọ́sà àmì wa. Rẹ̀ ẹ̀ gbà gbogbo táwọn ẹ̀rí bá sọ ẹ̀ gbà pọ̀. Gbogbo àti ẹ̀kọ́ bá pa ní ẹsẹ̀ yìí. Ẹ̀yin sọ pé ah, àwọn ọkọ̀ àdùsùn náà ní bá rí. Àlùkò alẹ̀ yìí á máa bèèrè gbogbo gbà mùsùlùmí lè jẹ́ mùsùlùmí tí ọba ti tẹ̀lé tàbí ẹgbà díẹ̀ àsọ̀gùn ìsọkúsọ pẹ̀lú rẹ̀ ń rùn ẹni tí wọ́n sọ pé wọ́n tẹ̀lé súnà mùsùlùmí lolúwa ní kẹ́ ẹ jẹ́ ìmúra lolúwa ti ní kẹ́ ẹ tako súnà. wọ́n ń bí pẹ̀lú tọ̀sán gbọ́dọ̀ sí nínú àlùkòránì tí olúwa ní kẹ́ ẹ jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ àlùkòránì nìkan la fẹ́ bì mù gbọ́dọ̀ sí nínú ẹ̀kọ́ àtúbà kákà méjì gbọ́dọ̀ sí nínú àlùkòránì kí àtúbà kàkí òsókè lọ́la ti rí náà kóra ní ti sọ̀rọ̀ àti ọ̀dọ́bọ̀ àti ọ̀fọ̀ àti sọ̀rọ̀ àti ìṣá rákà mẹ́rin mẹ́rin ní ọ̀dẹ̀ ẹ̀sìn kàkí ojú ẹjẹ́ ní gbòòrò àti ọ̀fọ̀ ẹ̀ka tí ó sókè ní sọ̀rọ̀ àti ìṣá ní rákà méjì àkọ́kọ́. lọ́la ti ti rí ibi rákà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì ti gbogbo sọ̀rọ̀ àkàfájì àti súra tẹlẹ́kẹta àbẹ́lẹ́kẹrin láti máa kàfájì àyíkan lọ́la ti rí náà ti rí nínú àkùrá nìkan mákùrẹ́ ìbúrákà mẹ́ta ni mo lọ sí nínú àgbọ̀ hàn. Màmá mo lọ sí nínú àgbọ̀ hàn ibi màmá bàbá yín òun náà lè jogun yín. Mo lọ sí nínú àgbọ̀ hàn ibi tó bá fẹ́yàwó òun fẹ́yàwó yìí lé. yẹn ní sábà fẹ́ kó gbogbo nǹkan tí òwò àná àgọ́ àìjọ tó ti bá nàbì sọ̀rọ̀ bá àdúrà ló ṣe lófin á pọ̀ síra tó pọ̀ ọlá òdodo ni torí ẹ̀ gbogbo àti àlárè ẹ̀gbọ́dọ̀ fi sí pàlàbà rẹ̀ tọ́ba pọ̀ nǹkan kan tó gbọ́ yí lónìí ọgbà ìwà fọ́nà ọlọ́wọ́ olè lò èdè kan sọ pé ah ìn ìn ìwé tó lè lọ láì sí sáwọ́dí. Yorùbá ní máa ń ṣe báwo èyí kò fẹ́ sẹ́sìn kò fẹ́ sẹ́sìn. Bákan náà ìjọba dẹ̀gbà náà ti mọ̀ káàmù sọ̀rọ̀ wá ìjọ náà pọ̀. Kàndínlẹ́sìn àyàfi pẹ̀lú bá náà bìtẹ̀ ní kẹ̀sì. Ṣé ó wúra àfáà rẹ̀? Àgbẹ̀dẹ̀ kí la fẹ́ fi sí táàmù táàmù kòró rẹ̀ lọ́yọ̀. La mahalla lahu min al-i'rab ẹ gbọ́dọ̀ sẹ̀sìn àfi nípa àwọn pẹ̀lú bànàbí tòní kẹ̀sì. Lọ́rọ̀ pé níwa eléyìí ní kò wá mùsùlùmí. Nígbà tí mi bá mú ṣé òkò ọ̀tọ̀, tẹ́lẹ̀ mi mú ṣé wọ̀tọ̀, tẹ́lẹ̀ mi ṣé wọ̀tọ̀, ṣé ìsìlámù wọn jẹ́ ìsìlámù? Kò lè jẹ́ ìsìlámù. Ànábì lójú wa gbé kalẹ̀ títí ẹ̀ máa pọ̀ sí rẹ̀. Làkọ́ni káànà lẹ̀kún sí ọ̀tún rẹ̀ láàyè. Ìwọ́sùwọ́sọ́ ọ̀gànà. Àwọn oníṣòwò bá nàbì ṣe hajj. Lọ́dún sáà nàbì ṣe hajj ẹ̀yọ̀ kan tó ṣe wọn ọmọ máa lé ní ọgọ́rùn-ún ẹgbẹ̀rún hundred thousand. majority wọn ló wọn ti dàníyà ẹ wá sí ọ̀dọ̀ àlè ìrìnà àbíkọ́ ọlọ́dọ̀dọ̀ ẹ̀wọ̀ àwọn àyè. àlè ìrọ̀lọ́ bá náà ti kóra fún mi sáná bí ogun lẹ́yìn iṣẹ́ hajj ọlọ́ba kó wá láti yamma ràkúnmí ìdí ọgọ́rùn ìgbà tí wọ́n wá pàdé pẹ̀lú àlè ní maka wọ́n ń bi àwọn sàhánà ń bi àlè rẹ̀ wípé àníyàn ilé hajj wo ni wọ́n dà àbí wọ́n sọ wípé ìgbà tí mo dé ní ọ̀d mo ní àhàrọ̀ǹtò bìnnà àhàrọ̀mà bíi bí wọ́n sọ̀rọ̀ wà ní sọ̀rọ̀ wà ní sọ̀rọ̀ wọ́n dá wíwà níyàn dáná ìgbà dà bẹ́ẹ̀ ni torí ti gbogbo àwọn sàhábà ìyẹn ti pọ̀ jù sábà sọ̀rọ̀ hundred thousand people kéṣe kéṣeré kéṣe gbogbo ìyàwó láǹfààní àti súnmọ́ àná yìí ṣùgbọ́n gbà tó ń wá mi kan sùn kálukú irú àníyàn dáná mi bá dà ìmọ̀ dà irú hajj ìjọba tẹ̀lé ní wọ́n ṣe nítorí wọ́n fẹ́ máa kọ́ tẹ̀lé nígbà tí tẹ̀ wọ́n ṣe. sọ àwa náà gbogbo ẹ̀sìn wa tá à ń bá ń ṣe ànábì láàfin síwájú táwọn àwà òkọ́ sí báwo ló ṣe ṣe làwọn náà ṣe. ẹgbẹ́ ti sọ fún wa nínú hadithi Malik ibn al-Huwairi radiyallahu anhu ìsọ̀lú kama ra'aytumuni usalli bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ìlókù nínú ìgbà nínú hajj olú ní ta ọ̀húnrú mẹ́rin àti ìfọ̀kùn ọ̀yá ẹ̀mí àwọn bá ti ṣiṣẹ́ hajj lára rẹ̀ gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ní ìgbà àti ẹnìkan kò jámà kankan sọ́tọ́ wà lóko tirẹ̀ gbà nábì lọ. sẹ́rí àwọn tó ń mọ̀ ọ̀pọ̀ ẹ̀sìn tó ń mọ̀ ọ̀pọ̀ ẹ̀sìn tí wọ́n bá ti mọ̀ mí kí làǹdàbì ṣe tó làǹdàbì ṣe ní ká sí ọ̀rọ̀ wọn nítumọ̀. àmọ́ kìí ṣe tó fẹ́ kọ́ mi nu kí ni ọ̀fẹ́ kọ́ mi kí n máa tako dànàbì dákun fọ́mọ́ rẹ. mo rò pé ní orí ẹ̀ dànàbì yìí tí mo bá ní mo gbà gbọ́ o bí èsì pé mo ń tara mi lánàá tó wá ní mùsùlùmí ni mí. mo gbọ́dọ̀ jọ ife ìǹsẹ̀sì àti níbàámu pẹ̀lú bánà mi ti kọ̀ wá. bákan náà tí mo bá ní mo gbà lánàá ìrántí àwọn ọ̀rùn gbogbo tó ti káì ẹ̀ gbọ́dọ̀ ṣe ìgbọ̀dọ̀ sọ́mà àpẹẹrẹ tí mo bá bọ́ mi. Ànábì ni káì ẹ̀rọ lọ sí nǹkan báyìí. Bíbẹ́ mọ̀ wà, wọ́n á ní mo sì kúkú gbà nábì lọ lákùngbàgbé ẹ̀. Torí pé lọ́ọ̀ká na fúnpọ̀ kà sọ́ọ̀dì kan na àpò àtẹ̀wò. Ìnà lọ ẹgbẹ́ ló máa yàn ẹgbẹ́ mọ̀ bí ẹ̀rù. Lọ́ọ̀ dodo lọ fẹ́ràn ànábì, ọ bá tẹ̀lé tà ànábì náà. Torí sẹ́ni tó bá ní pé èèyàn yín tẹ̀ láti ni. Eléyìí fi wáyé pé àpẹẹrẹ pa fẹ́ràn ànábì. Àdàbà ànábì gbà àpẹẹrẹ tá a gbà fún nǹkan mẹ́rin ìgbọ́dọ̀ pé. ẹ̀kọ́ ọ̀kùn wá ẹ̀rí pé nǹkan alákọ̀ọ́kọ́ ìrẹ̀lẹ̀ yìí nílẹ̀ ìgbà lábẹ́ pé mo gbàgbọ́ ibi ọlọ́run mi sára gbọ́dọ̀ sùn ọgbọ́dọ̀ bá mi nídìí nǹkan mi rò. tóbi dórí sàárè bàbá rẹ̀ ọgbọ́dọ̀ lọ́mọ tó bàbá rẹ̀ rò ìòkú ọlọ́mọ ìsùn láwọn sáré tètè kọ́ ọmọ ọgbọ́n kí ni bàbá rẹ̀ bẹ̀rẹ̀ orí kankan tó tóbi kú ju ìtagbára rẹ̀ ká lọ. ìka òtún kí ọmọ lọ tún máa bọ̀ torí ẹ̀ má pe bàbá rẹ̀ o ọ̀gbọ́n àbúrò bákan náà nínú kó bàbá ti sọ̀rọ̀ lọ́wọ́ tó rò wá tó ti sọ̀rọ̀ bá nígbà tí ẹnìkan bá ti sọ pé òun gbà bánabi kan wà lẹ́yìn ànábi sọ̀rọ̀ báyìí sẹ́lẹ̀ ìránṣẹ́ kan wà lẹ́yìn ànábi sọ̀rọ̀ báyìí sẹ́lẹ̀ bí ọgbà ọ̀rá ó ti káàkiri kì í ṣe mùsùlùmí rárá rárá kì í ṣe mùsùlùmí rárá rárá gbogbo ìka tó wá pè ọ lọ ọlọ́pàá wa darapọ̀ mẹ́jọ náà kan inú gbàgbọ́ wọn ẹnìkan àwọn náà lánàbì kan lẹ́yìn ànábì sọ̀rọ̀ báàbì pẹ́lẹ́ ọmọ kan pè ọkọ wa ti tètè rí nù. ilé ẹ̀ńtọ́ bá ti wà nù rẹ̀ jáde lónìí tó tó dọ̀là o èsè mùsùlùmí gbogbo ẹnikẹ́ni fẹ́ẹ́ tí wọ́n ń ṣe ọ̀dà lórí wípé àwọn lánàbì kan lẹ́yìn ànábì Muhammad sọ̀rọ̀lá àdìsẹ́lá tó fà kẹsẹ̀rí ni wọ́n. ànábì sọ̀rọ̀lá àdìsẹ́lá olúwa ti sọ fún wa wọ́n ní máa sáà na Muhammadun àbá ahadimá rìjálì bàbá ti rọ́tò ọ̀họ́ tó máa mẹ́rin yìí Muhammad yìí ti bàbá ẹnìkan ní ìrántí ọlọ́run òpin àwọn ànábì bàbá àwọn ọmọ rẹ ni orísun ló bí yín lọ́wọ́ lè tẹ búlọ́ọ̀kù lẹ̀ wọ́n á sọ pé ọmọ ànábì búlọ́ọ̀kù ní ọmọ ànábì báwo wọ́n àti orísun nìkan kọ́ ọmọ jésù búlọ́ọ̀kù ní ọ̀sùn wọn kókò burú òun ọkọ̀ tó ọmọ ànábì ṣe bàbá rẹ lànà anábì sọ̀rọ̀ bá àdìsọ́là ní ogún ló pé àwọn ànábì lánàbí yọ báyìí ọ̀tá ànábì tàbí ọ̀wà lẹ́yìn ṣùgbọ́n àwọn òpùrọ̀ màkàn yọ lẹ́yìn gbogbo kálukú wọn máa pera rẹ̀ lánàbì òpùrọ̀ ni gbogbo wọn ọ̀tá ànábì kan lẹ́yìn orílẹ̀ lẹ́yìn ni gbogbo wọn ọ̀tá ànábì kan lẹ́yìn. àtọ́wọ́n kò mọ̀ wá ẹ bá ọkùnrin àti ìyọ̀dún láti gbẹ̀yìn ayé ànábì àrí Musaylama al-Kazzab Musaylama al-Kazzab ẹnì pé kálukú tó máa dákọ̀ rẹ̀ wọ́n dákọ̀ rẹ̀ àtúnkọ̀ bàbá rẹ̀ kí ló kọ̀ bàbá Musaylama àtúnkọ̀ bàbá rẹ̀ mọ́ Kazzab náà láti mọ̀ Allahu Akbar tí ọba bá fẹ́ tẹ àti ìranù àtòrí búmọ̀yà lórí yóò lẹ́mà lórí tòun yọ tọba lọ wo àwọn tíra táà tí wọn bá gíráfì àwọn èèyàn olùmọ̀sáílẹ́mà èyí wọn kọ síra tó rẹ ní alùpẹ̀dà tọ́ba ló kọ bàbá ẹ̀yìn rẹ lọ́fẹ̀sẹ̀ mọ̀ àmọ́ kò sí tó fi lè dá àmà nínú ìwé ọ̀ àbí alùpẹ̀dà òpùrọ̀ wọn padà pa láyé àbúbákẹ́ tọ́bi ọgbà àwọn àyè àwọn òpùrọ̀ bẹ́ẹ̀ náà tún yọjú bí ọ̀kan tó náà pera rẹ̀ lánàá bì ọwọ́ àjókòó níwájú ọ̀kadì ìkà àyè tí ń darí ìjọba kàdífà wa dákẹ́ lọ gbáàlì ọwọ́ um, ni nínú bẹ́ẹ̀ sì mọ àpẹẹrẹ dídá nàbí òun oníkùn lè sọ tó ẹrù lọ́kàn yìí fún un. Khalifa wa ni ẹja àmà wa ni ẹ̀rọ rò kókò wà ní mọ́lá kí là ń rò tẹ́lẹ̀ lọ. Kí là ń rò tẹ́lẹ̀ lọ púrọ́ burúkú. Àtàlọ́kùnrin mọ̀ ẹ́rì gbogbo olóríṣiríṣi báyìí mọ́ ọ náà ni. Mirza Ghulam Ahmad Al-Qadiyani táwọn ọ̀gá ìlú àwọn sàmàdíyà sọ̀rọ̀ náà gbọ́ra rẹ̀ lánàá ni lọ́rọ̀ ti bẹ̀rẹ̀ rọrùn lórí tìrìtìrìtì ètò parí sí nípa nàbí lọ. Ìjọba burúkú lò náà. So nítorí di eléyìí gbogbo amadíyà àtàkìní káwọn ìṣe mùsùlùmí nígbà táwọn ti sọ pé àwọn alánàbí kalẹ́yà nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yin náà máa wò ó náà pọ̀ orí nígbẹ̀yìn ayé rẹ̀ ó lọ́n fi gbogbo ayé wọn ti sin England orí ọ̀la wọn ti ń pè ní rọ́fúrú ìgbélé yìí ẹni tí ọ̀rọ̀ ń tẹ àwọn england ni tòun torí di ẹlẹ́yìí ẹ̀rí pé mo tẹ́kọ̀ ajọ́ ajọ́ táwọn england mọ̀ ibi kò sí jù láti mọ̀ tẹmọ pé nígbà tí england wá gba india india àti pakistan kọ́ńtì kan ìgbà tí wọ́n gba india àwọn mùsùlùmí india ni wọ́n táwọn láyà tó gbìjà gidigidi jáde lọ́gán england wọn wọ́n ọ̀nà torí pé lè ṣe burúkú ní england ọ̀nà wo láti mú òkun jáde hajj ọmọ náírà àwọn sinà tí wọ́n lu ọkùnrin yẹn láti máa sọ pé kò sí jihad mà ilé táwọn tẹ̀lifíkì náà bá ká pé kò sí jihad mà. torí ẹ̀ ìgbà tí bàbá yìí gbogbo tó fi gbèsè ayé rẹ̀ sẹ́ni pé ń jíṣẹ́ England nípa ayé ayé rẹ̀ ńkọ́ ọ̀padà jẹ́ wọn pé ọ̀tún lè lòdì lézì lọ́wọ́ àti. àfẹ́rẹ́ kò mọ lọ òun àti sànà òun wọ́n á hìtọ̀ sóyè àfẹ́ wọ́n ṣépè ike èmi kì ọ́ lóko rọ̀ ike ìta ànábì wọ́n ti ń pè mí lóko rọ̀ pé ń bọ̀ ọ́ lánàbì ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá já sí wọn fún àwa méjèèjì ó lo akọ́jẹ́ kí àjàkálẹ̀ àwọn pa ìkọlẹ́ra ẹni ó ti ṣẹlẹ̀ sí mẹ́rìndínláàmù ó ní kọ́mọ́ kàdún ọdún òpè òbí kú ọjà pẹ̀kú ìṣòro pé eléyìí wà rẹ̀ àwọn awúsá wọn á ní amadíyà lọ́dọ̀ amadíyà wa o muslims ní islam ní kò sí eléyìí jẹ tọ́ba ìpera ní mùsùlùmí o mùsùlùmí gbọ́dọ̀ gba ọgbà àwùbọ̀ ó sì gba anábì sọ̀rọ̀ bá àdìsẹ́là bọ̀ kò sí anábì kan lẹ́yìn anábì Muhammad sọ̀rọ̀ bá àdìsẹ́là ó pẹ́ ń bá pera rẹ̀ lánàbì lẹ́yìn anábì Muhammad sọ̀rọ̀ bá àdìsẹ́là òkúrọ̀ nù eléyìí jẹ náà lẹ́yìn náà àwọn baba ńlá wa láwọn Yorùbá ẹ̀rí tí wọ́n sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ wọn tó dáadáa wọ́n ní kí olúwa kó má sí wa ládọ́rùn ọ̀dọ́. ẹ̀rọ tó ní wọ́n bá yàn sọ̀rọ̀ ẹ̀dá ká wí fún mi ká gbọ́ ní iye ọmọlúàbí. ìyẹn ti ti padà bò dodo pé á ah, rí bí ó ṣe rí lọ ẹ́ á rí bí ó ṣe rí lọ nígbà tí a ti work out. àwọn olúwa kó má sì ju wa bẹ́ẹ̀. ẹlẹ́kejì wọ́n ní kọ́ọ̀mù sọ̀rọ̀ àkànná pé sọ̀rọ̀ àtìgbò sábà pẹ̀lú àwọn mùsùlùmí àgbọ̀dọ̀ pa àwọn mọ́sálásí wa láàyè. Hayya ala salah àwọn amábáwí ẹ máa bọ̀ wá sí sọ̀rọ̀ à. Hayya ala falah ẹ máa bọ̀ wá sórí àwọn amábáwí. Kí ló ṣe? Ìgbà jẹ́ pé ẹni tó pe sọ̀rọ̀ àti nìkan tipátipá lè máàmù náà fi lọ́ gbà mí. Pẹ̀lẹ́ kó rí bẹ́ẹ̀, pẹ̀lẹ́ kó rí bẹ́ẹ̀. Àpẹẹrẹ pé kò sí mùsùlùmí nù. tá a bá jẹ́ mùsùlùmí, ojúṣe ti wà nù ọ̀kan nínú ojúṣe wà nù mọ́sálásí àgbọ̀dọ̀ bílẹ̀. nínú kẹta ní ọ̀rọ̀ sọ̀rọ̀ bá àdìsẹ́là sọ nínú ìròyìn àwọn èèyàn méje wọ́n máa bẹ lábẹ́ bòdì ọ̀wọ́ lọ́jọ́ tí òní sí bòdì àfijọ́ ọ̀wọ́ ọ̀rọ̀ dùnú ọ̀lùkùnrin màálùlẹ́kùn bẹ̀rẹ̀ mẹ́tàjì àtẹni tó ti kí ọkàn rẹ̀ rọ̀ ọ̀mọ́ mọ́sálásí. gbogbo gbà wọ́n máa wù àbí gbà kọ́ sọ̀rọ̀ àti mọ́tíláṣí ọ̀fẹ́ ní mọ́tíláṣí kọ́ máa sọ mọ́tíláṣí mọ́tíláṣí rọ́jò gold mọ́tíláṣí kì í rọ́jò silver káàkiri gbọ́dọ̀ kọjú mẹ́sẹ̀ olùwàntẹ́lẹ́dà obìnrin tó sọ̀rọ̀ àtò tàbíṣẹ́ṣẹ́ rògbòlá ọ̀. ìsìláàmù dápọ̀ ìsìláàmù dápọ̀ lẹ́yìn kan wọn kan tí wọ́n kíláàsì gan ọ̀sẹ̀ bíkìrì dákúdáre bàbí iṣẹ́ rẹ lọ olùwàntẹ́lẹ́dà máa ti parí sọ̀rọ̀ àtò jọmọ̀ ẹ̀sán kálókè pẹ̀ wọ̀bẹ̀tẹ́wù ní nfọ̀bùnilà ẹ máa wá nínú àdúrà ọmọ wọ̀gbọ́n wá àkẹ́kẹ́ ìrà lẹ́nu sẹ́yìn ẹ máa tẹ̀lé ti ọmọ ọ̀lọ́pọ̀lọpọ̀. làálùlọ́kùn tó fẹ́ òun tẹ̀lé bá a dé tó àwọn mọ́sálásí wa àgọ̀dọ̀ pàtì kò sáǹpà nínú pa akọ́ mọ́sálásí nígbà táwọn wà sẹ̀sìn bẹ́ẹ̀. ẹni tí ọmọ lórí mọ́sálásí sá ẹni tó wọ mọ́sálásí tí ló ń bíi ó ń wo o ṣé ìsìláàmù ni àbí ń tara rẹ̀ dànù kí ni ìpìlẹ̀ ìsìláàmù tó ló ń ṣe. ẹni tó yẹ pé ẹ̀ka láàyè ní máa ti sọ̀dá kìí ṣe mùsùlùmí gbọ́dọ̀ ló àwọn ti sọ pé ṣe sọ̀dá ti máa rùn lójúmọ́ lẹ́yìn tó dín kù fún wa wọ́n á máa jẹ́kẹ́ ọ̀kẹ́ ló ń ṣe ọ̀hán ní mùsùlùmí ni wọ́n ìsìláàmù o. sọ̀rọ̀ ti kan tẹ̀sí ní sọ́kọ̀ ọkùnrin tó lójúmọ́ àtúbà ní ọdún ní bá ta ọwọ́ ní bá yá wọ́n ní bá gbé sẹ́wá àníyàn títí wọ́n tún bá gan ọ̀dà ìfẹ̀sì ni wọ́n ṣe yíba ń tẹ́kì rìlíjọ̀ ní ń ṣe bàbá sáfù àjẹ ìdẹ́mi náà dà o mo fi fọ́ ní dánfẹ́ o jẹ́wọ́ mi ọ̀yá o mo fi fọ́ ní sọ́wọ́ ti di kọ́ńtà owó ọ̀yà òtún wá mọ́ àwọn ọmọ òbí fẹ́ sìn wa. ó kùn jọ kàn gbogbo ẹni tí wọn o ọ̀hún àdìgbò sẹ́ni tó kú tó fẹ́ kú wọn gbà kú lọ́wọ́ ni o ó ní ìlànà mọ́tò lẹ́bí tẹ̀sán ló lẹ́ lónìí bẹ́ẹ̀ iná wò mo là pè ikú tẹ̀ ń ta fún iwájú lẹ́bà bí ń lọ bá a yóò sẹ́yìn yín wájú ẹ̀yin lọ bá bóyá ọ̀rọ̀ ló kéré gbọ́dọ̀ ọba kú ọ̀kẹ́ ẹ̀sìn fún ọba kú. àwa tí ọ̀rẹ́ àwọn ọmọ ní ìṣẹ̀lẹ̀ sọ àṣàrí wọ́n mà àmọ́ òní lè sọ fáwà. ilé ìlànà ìṣòwò àìsílẹ̀ sọ fún tẹ̀sán kú tẹ̀sán sínú pàǹkẹ́rẹ́ kẹ́ǹdé lọ sí ìjà tẹ̀sán ẹ̀yà ìjà tẹ̀sán ẹ̀yà torí pé bákan méjì lòkúta gbé o inú kan jẹ́ pé aburú rẹ̀ gbé sórí èjìká yín abẹ́ni dáadáa lọ́jọ́ sórí ètùtà ni. tó bá jẹ́ ni aburú ní tọ́jú ọmọ aná òun pariwo nígbà tí a ti ń pé bẹ́ẹ̀ ń tó mi lọ bẹ́ẹ̀ ń tó mi lọ bẹ́ẹ̀ ń tó mi lọ ibi tá a gbé ọ̀rọ̀ náà là ń gbé ọ̀rọ̀ yìí. ẹ̀ ń gbé lọ báyà tó bá jọ máa ń dẹ́nu ẹ̀ sọ pé ẹ̀ tètè gbé mi débẹ̀ ẹ̀ tètè gbé mi débẹ̀ tó ń tẹ̀sí sí gbàgbọ́ ìgbẹ́ wa. torí di eléyìí ẹ̀sìn tó kà fún òun náà lọ́ padà sẹ́kùn ìsìláàmù tó kàkún òun ọ̀tẹ̀kù gbogbo owó kàkàrìrì lórí owó táwọn ń bá ti láyé ní ìsìtì ọ̀jẹ̀ torí owó táwọn ilé wọ́tà sí ọ̀jẹ̀ torí owó tó fi lórí àwọn fámìlì rẹ̀ owó àdánù kò ní sẹ́kù ẹ̀sìn tó kàkún tó ń bọ́ sọ̀rọ̀ rẹ̀ tó ń takùn tó ń tàkìtì pàkọ́ tó ń tó kọ̀kọ́ ìyọ̀ sẹ̀kù lọ́ọ́ yí ọ lẹ́nu nítorí wàá ní tó ló ti fẹ́ wúlò kan ẹ̀sìn tó ṣe bóòlù ti fẹ́ kí èrè ọ̀dọ̀ wọ̀ wá wọ́n bá wa sọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmíràn máa wọ́pọ̀ ọmọdé sí làwa yìí actually máa ń sọ tó twenty five ni tó máa ṣe seventy máa ṣe eighty òkú oníjọ́ ọmọ bóyá jọ méje ló lọ́wọ́ tara rẹ̀ bẹ́ẹ̀ tó tó a kú kìí ṣe kàlẹ́ndà bàbá tiẹ̀ ni wọ́n mú wáyé bàbá rẹ̀ lórí èsì òtún àti tó wọ́n tó fóònù tá a ti lò onípa kọ́ọ̀lẹ̀ ní gbogbo nǹkan oníkàlùkù kó mójútó a lè kú nígbà yòówù ká ti máa tàtàrí tàtàyé ṣe àti rọrùn wọ̀ kí gbogbo ṣẹwọ́ mọ̀ máa ní àṣeráyé gbé ọ̀pọ̀lọpọ̀ tá à ń ṣeráyé ní ìdìbò láti ráyé gbé ni ẹni tó lé tá à ń gbé ní ìsìn àwọn òkú àtúntẹ́ pààrọ̀ rẹ̀ because ilé yẹn kò kò bá ti gbà wọn àwọn ilé tó kọ́ sẹ́gbẹ̀rẹ́ sẹ́gbẹ̀rẹ́ wa ní ọ̀rọ̀ high quality làwọn ilé yẹn èmi náà fẹ́ kókó láti ṣe yìí ebi sáà ń bá kánú mo ti ní kan mo tún wá wò pé yóò ó kéré sí standard ni tí mo ti ń kọ́ lórí tí ń sùn ibi tí mo fẹ́ wọ̀ lẹ́yìn kú ọkà nínú ta olùmọ̀ ńlá Sheikh Ibn Uthaymeen rahimahullah wọ́n ní ọba Saudi Al-Malik Khalid ibn Abdul Aziz ọbẹ̀ wò àti wọn dé lè ṣe òdùnnà tèmí wọn rí pé lẹ́yìn ọkọ dáa òdà tó lẹ́bùn bí bàbá ìṣẹ̀lẹ̀ máa tó bí orúkọ wọn ti ṣe gba gbogbo ayé ilé ìkéré sí nọ́mbà wa ọba sọ pé tó bá ti lọ́la àwọn àrántẹ wa wà báyìí wọn mú yín lọ sádùúgbò báyìí nínú ìlú yìí níbo ẹ̀yìn dà wọn lọ fa àwọn lẹ́kàn hàn yín ìjọba kẹlẹ̀ kẹmọ. ṣé obìnrin ọ̀sẹ̀ míì àwọn dámọ̀ pé ọ̀run lọ́jà wọ́n ń délé wọ́n ń bẹ̀rẹ̀ ọ̀nà àti ńkọ̀kan kò bùkátà pé kẹ̀ fún wa lómi àti ńkọ̀kan. wọ́n ń wọlé ńkọ̀ sí. ṣé obìnrin ọ̀sẹ̀ míì bá dárúkọ àdúgbò ti orí tẹ́wà. òtètè yọ̀ọ̀ba lẹ́nu tí wọ́n sọ̀rọ̀ sọ́ba létí pé sàárì wọn wọn láwọn àtúnṣe. Allahu akbar ọba náà ọba tó dorí kodò àwọn eléyìí ọ̀ka yìí kún kàkà òdodo ní wàmbá ìjọba ó kọ ẹṣẹ ìgbìmọ̀ ọ̀sẹ̀ ní ó dúrí rẹ̀ lọ wàmbá ó dúrí rẹ̀ lọ torí pé aṣọ tí bàbá yìí ọwọ́ kò ṣàfihàn pọ̀ nínú ọ̀sẹ̀ yìí ìmúra rẹ̀ kò ṣàfihàn pọ̀ nínú ọ̀sẹ̀ yìí débi wípé nínú kẹta àtúgbọ́ tó fẹsẹ̀ rìn rẹ̀ ṣọ́kẹ́dùn ọ̀sẹ̀ yìí ọwọ́ táyé ní mọ́sálásí níwájú mọ́sálásí mọ́kà wọ́n ní kó pé àwọn lọ sí eh, sí àzìzíyà àzìzíyà ní mìíràn níbi tí ṣọ́kẹ́dùn ìbáàdì wà ọjà tó tó fẹ́ hajj. gbàtí ó ń tajú wá gbé ṣọ́kẹ́dùn ọ̀sẹ̀ yìí ń tajú wá bẹ̀rẹ̀ sí mọ̀ sí báà ṣéèkù rẹ̀ tẹ̀mí wa ni láti dáhùn wọn ni tani ó fi ṣe nǹkan ṣùgbọ́n òye ní ọ̀wọ́ àwọn lárúbá ni pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ tani ọ̀ bàbá gbó gbogbo ọkọ̀ rẹ̀ ti dé fọ́fọ́ tani ó fi sọ pé ṣe nǹkan ṣùgbọ́n èmi ní ìgbìn ọ̀sẹ̀ yìí torí tani ọ̀nà òbẹ̀rẹ̀ èmi ní ìgbìn ọ̀sẹ̀ yìí owó àrùn pé ètò lè dé ìní ìgbìn ọ̀sẹ̀ yìí tí ìwọ bá dé ìgbìn ọ̀sẹ̀ yìí èmi ní ìgbìn ọ̀bà Allahu Akbar. Tòsí tí wọ́n á gbé sí ibi tó ní tó gbé àwọn ọ̀dọ̀kọ̀ ọmọ sọ́dọ̀ ẹ̀mí báyìí náà làwọn lọ. Ó wá yà á lẹ́nu pé bí bàbá yìí ti ń sọ̀kalẹ̀ láì sí ìsanwó kan, gbogbo ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ ti ń bẹ ẹ̀rọ káàbọ̀ ṣẹ̀ ẹ̀sìn kẹ́kọ̀ọ́ ṣẹ̀. Ó wá wọlé lọ, wọ́n ti wá béèrè lọ́dọ̀ àwọn ọlọ́pàá tó ń dákun wọlé ibi tíṣẹ́ ni bàbá tó Ilé akọ́rọ́mọ kọ̀ mọ̀ wá. Ayé tàǹkà kùn yọ dà. Ẹ̀sìn tàǹkà kùn yọ ṣẹ̀kù. Ní ìsìnkú ọmọ yín bá sọ pé kí ó lọ sọ pé sẹ́ẹ̀bà fọwọ́ sí. Wọ́n bí ilé rẹ̀ máa pààrọ̀. Ẹ̀yin lẹ́yìn lẹ́yìn kan kí ó lò. Ọ̀pọ̀lọpọ̀ nígbà fọwọ́ sí. Ó lẹ́yìn ní ọkọ̀ ń tàkà bí àpàdà ti búrò. Ṣé ń bá wọ ṣé mathematics wà lẹ̀? Nursing wà lẹ̀? Accounting ó wà lẹ̀? Law ó wà lẹ̀? Ṣé àpàdà ti búrò? Kọ́dà wọ́n tún wọn lọ gbèyàn sọ́mọ ẹ̀dáfẹ́fẹ́ ọ̀gá sọ̀rọ̀ fún ọmọ tí wọ́n gbà ń bẹ̀. Hmm. Wọ́n ní àpàdà ti búrò kọ́kẹ́ fọ́fọ́ yìí ebó hmm. tu ẹni dáadáa wò sí náà lẹ́ẹ̀kí wọn àwọn ẹ̀ńtọ́ bá kọ́ kú àbójú rẹ̀ kọ́ wọn máa fi wọn ṣe àwọn tó ń kọ́ rẹ̀ ń kọ́ ìta àwọn tó ní nǹkan kan àti gbogbo sẹ́yìn náà níbi jẹ́ ń tàn ẹ̀sìn kẹ́ kà fún òní ọ̀sẹ̀ ẹ̀sìn tẹ̀ ń fojú ìjà kúrẹ́ tí ń tí ó ìjọba fún ẹ̀rọ̀ tí tí ìgbà tí wà síta yìí láàrin ẹjọ́ ọ̀rọ̀ ìjọ pé ńlá kìyàmà láàrin ẹjọ́ ọ̀rọ̀ torí ìdè eléyìí kápọ nínú ẹsìn wa náà ní nǹkan kan tó wọn pé ìtàn yìí ká má fi ọwọ́ àwàdà mọ́ mẹ́jọ jẹ́ pé ńgbà tí kúbá wá sí náà máa fi hàn wọn gbé ọ lọ mọ́ṣáláṣí bàbá títí ń kú lọ tọ́tọ́ ti jẹ́ yọ àwọn èèyàn lẹ́nu mọ́ṣáláṣí Hmm. ìgbọ́n tó ti kẹ̀sùn kan tẹ́lẹ̀ ẹ wá wo orí islam ṣe tó sọ̀rọ̀ tí wọ́n kọ ọdún mẹ́sìn tẹ́lẹ̀ ládàá òkan wa bọ̀ tó lè lọ sí mọ́tíláṣí má ọwọ́ àwọn akọ ládàá kan bí ẹni tó lọ. tó nítorí délé ọ̀dọ̀ wọ̀ wá. ẹlẹ́kẹ̀ẹ́ta ní islam òun náà ni wọ́n iye tẹ́ òzùbẹ̀kà tó ọmọ ẹ̀yọ zàkà ẹ̀yọ lówó àtẹ́wò lówó tẹ̀ ń kó káyọ̀ kì í ṣàpẹẹrẹ pé ẹjọ́ lóríire jẹ lómìn lọ nítorí pé akówó jọkọ ni wọ́n pè lóríire ìpáyà ọwọ olóríire. ولست أرى السعادة جمع مالي ولكن السعيد هو ولكن التقي هو السعيد kákó jọkọ lórí rẹ̀ olùbẹ̀rù Allah olùkáyà rẹ̀ lórí rẹ̀. Bẹ́ẹ̀ bá zakat ẹ kọ́ra ìjọ fúnra yín ẹ kú kó wàhálà jọ fúnra yín ìdá kan nínú ogójì owó yín èyí tó dówó ni wọ́n ní kí ẹ máa yọ lọ́dọọdún tí ẹ bá ti lówó lọ́pọ̀ tó ètò kéré jù téèyàn á ní téèyàn fi yọ zakat ẹ̀mọ́ ní nǹkan ọ̀sìn wọ́n ní kí wọ́n yọ àbùjá kan láàrin ogójì oṣù ní yóò yọ ẹyọ kan sí ìpín ọgọ́fà ẹyọ kan péré mọ́kànlélọ́gọ́fà lóṣù méjì dá lọ́ba màálù òní yọ zakati ńbẹ títí tí ìfọkàn ràkúnmí òní yọ zakati tí ti pín márùn ràkúnmí wọn nípa ọyọ àgùntàn kan ẹ dákun sí lọ́dọ̀ ẹgbẹ́ àmì ẹ̀yìn àgbẹ̀ wọn nígbà tẹ ẹ dáko oúnjẹ wóró one thousand two hundred wọn ní dákan one twenty. ẹ dákun kí lọ fẹ́ fa àwọn tó bá yọ zakata ara rẹ lọ lọ sàánù tí o bá yọ ọkú palẹ̀ má yà torí ẹ eléyìí ni orígun kẹta nínú orígun ẹ̀sìn Islam orígun kẹrin ọ̀lẹ́sọ̀ yà mọ́ ọmọ bá ọmọ bá nà ti ń bọ̀ lọ́nà yìí olú àkójọ kọ́ bá aláì kọ́ bá wa láì mùsùlùmí gbọ́dọ̀ máa mójútó eléyìí orígun kẹrin orígun karùn-ún ọ̀nà ni hajj ẹ̀rí pé gbogbo mùsùlùmí lọ́gbọ́dọ̀ sí ọ̀sọ̀rẹ́ gbogbo mùsùlùmí lọ́gbọ́dọ̀ sí ọ̀sìyàn gbogbo mùsùlùmí lọ́gbọ́dọ̀ sí ṣùgbọ́n àzẹ̀kẹ́ àti hajj ó pè fowó àwọn tó bá lówó tó ọ̀bá lówó kò fẹ́ tọ́jú àkókò lọ jáde kó lè bá yọ gàkà tó bá jáde wọ́n fi ọwọ́ ẹ̀ kò sẹ́ni tó fi ọkọ lọ́mọ sáfì lè bá lọ hajj. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا أنت بس لا ضرر الله لا قولون أبي الله عز وجل كنت قد يدور تدور إسلام إسلام وانا تنسي قل وقلت لا توقع لو وما تقوتي سوانيك أبي الله عز وجل صنع ولو نقوق واتني جنبا وسؤالك من المسلمين إسلام واضح yóò jẹ́ sábà bí oríire wọn láyé àti lárúkọ yá àmà àwọn ọmọ ayá wa nínú wọn ṣe sábà bí tàbí wá sí ìkàrẹ níbí olùwàkọ́ máa dùn wọn ládàá olùwàkọ́ san wọn ládàá eléyìí tó ṣe pé wọ́n jẹ́ sábà bí kan nínú sábà bí láti jọ sórí ilé pẹ̀lú wọn jọ pé dàgbé yá àmà àwa náà tá a wá bá láti sùúrù láti jẹ́ sí tá a fẹ́ sọ olùwàkọ́ pa gbogbo wa pọ̀ sínú àlùjànnà kọ́mọ̀sí sí kọ́mọ̀ náà kọ́ bẹ́ẹ̀ láàrin wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا الله أكبر